ẹ̀bẹ̀ joyè n ò sì joyè láwìn oyè ilé bàbá mi mọ́ jẹ́ àwa sọ̀rọ̀ ta ìtọ̀rọ̀ ká máa kí ajá náà máa kẹnu bẹ̀ kọ lórí ọ̀rọ̀ tí o kí ni kí lábá débẹ̀ wọ́n mọ̀ wá ara mi ní o. yẹ̀yẹ́ náà tù àwọn ọmọ játa ọmọ játa ọmọ afẹ́kọ́nà játa sí kòkò ṣáàṣù. ọgọ ta ló gọ. ìwọ ìwọ gọ ah, owó ní gùn ọ ní àbógun. mo máa tó tẹ. èmi balógun o ò ní tẹ́ lásán wà tún fàtẹ́tẹ́ dì. ìwọ ewé ọdẹ ṣe jù bẹ́ẹ̀ lu ẹran lọ jẹ wọ́n jẹ́wọ́ ara mi hàn ah. sí ọ. mo ti mọ̀ ẹ́ ti pẹ́ ìwọ kọ́ ló máa ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ara ẹ̀ ó fúyẹ́. èmi fúyẹ́. mo ti gbé ẹ wò ó fúyẹ́. lukosi ẹ bá wọn dá sí i. ẹ dákun o ẹ dákun o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ni o ah, èèyàn méjì ń jà ẹnìkan ló tó ah, wọ́n ti bá débi tí wọ́n bá lọ ni. wo ń gbígbin tiẹ̀. ìbámu mi mọ̀ ìbá mọ̀ mi mọ̀ kí n kúkú kú. aláìdáni kábíyèsí kábíyèsí kábíyèsí o kábíyèsí orí mi o kábíyèsí o mo ní kí ló fa wàhálà láàbù kábíyèsí tani àti tani. kábíyèsí olóyè balógun ni kábíyèsí. ẹ kìlọ̀ fún kínní aṣẹ́rúbọ̀ bàtọ̀ yìí. èmi kó má gbé náà wojú mi o má gbé náà wojú mi ọgọ fún tó wí. wo bí sórí tí ajá ẹ bá dùbọ ẹkùn mi màá jẹ́ kó fẹ́ jẹ wẹ̀. ìwọ ìwọ ni wọ́n lanu pè mí pé arọ́jú bá ìfẹ́ rúbọ bá tán nítorí owó rẹ̀ nu bàbá rẹ̀ ọgbà bàbá mi. Ah. ìfẹ́ gbọ́n ti wí. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ó ní bàbá mi ò tó bẹ́ẹ̀. Ah, ah. èmi ni mo wà fún ọdún fún bàbá mi. kábíyèsí ó lẹ́nu bàbá mi ò gbà adégòkè mo gbọ́ ọ. Ah, abẹ́ẹ̀gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. mo gbọ́ ọ ṣé ìwọ ló fẹ́ dá ìjàjà fúnra ẹ̀ báyìí ni ẹni tó bá ti lẹ́ni lẹ́yìn kò gbọ́dọ̀ tún ṣe wàhálà mọ́ kí o dé tó fẹ́ máa bọ́bọ̀ jẹ́ wúrà ọmọ ọba nìwọ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú rárá o bàbá bọ́bọ̀ jẹ́ wúrà ìwọ ṣe sùúrù ṣé bí mo fi tí ara mi gbọ́ pàápàá jùlọ ìwọ olóye balógun ṣe bí wọ́n ní bómùgọ̀ bá ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n ṣe bí ọlọ́gbọ́n àgbàlagbà ni wọ́ọ̀ kí nẹ̀ ń fà láàrin ara yín tí ò tó ẹ lè jọ dúye balógun ni wọ́n ń jẹ nírántí ẹ ọba ni wọ́n ń jẹ nírántí ẹ lórí kí ni náà ṣé ó ju ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀yin méjèèjì ń fà yìí lọ ni àbí mi tún wọ̀ ṣé lórí ilẹ̀ yẹn náà ni. ọ̀dà ó ṣe yín pé ògìdájí láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá o. kábíyèsí ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́ sọ o ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ pè mí ló mú gan. ṣẹgbọ́n èèyàn rí ṣẹlá dégòkè ṣé nítorí pé ojú ọmọ ọba ló ṣe fẹ́ máa ti ọ̀rọ̀ sí mi lẹ́nu irun tí mi ò sọ ẹ jọ̀ọ́ èèyàn olóye ó ṣeé ṣe bóyá mo ti mọ tí yóò kí n tó wọlé ṣé mo ní adégòkè òmùgọ̀ ní ìtí mo jókòó yìí ẹjọ ṣé mo ti bú adégòkè pé adégòkè òmùgọ̀ ni ẹ. pínrín. ṣọ́ra ẹ o nítorí ìtò sọ yìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó pamọ́ bá tó bá ṣe pé kan náà àwọn ìjòyè ni mo mọ mo mọ ìjìyà tó yẹ tó tọ́ sí wọn o. kábíyèsí kábíyèsí mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o mi ò gbà o ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà o mi ò ní gbà o màá débẹ̀ màá débẹ̀ kábíyèsí màá débẹ̀ mi ò ní gbà o màá débẹ̀ o olùmọ̀dìyẹ ò máa wòdìyẹ ló máa ṣáà máa jọ ẹ lójú. ìyá ẹ̀ kó sì máa sáwọn jẹ́ fàyè sí. máa jẹ́ kó lọ ìgò gbá mi ìgò wà á lọ wà gbà mí. ìwọ ó mú ó rí ewé lẹ́bàá ó pè lówó. èmi bá ọba kọjá yẹn ó di ìgbà tí wọ̀. lọ́dún kábíyèsí. ìwọ ọ̀rọ̀ bá fín. ọmọ ọba náà nǹkan tí kábíyèsí wà ń kalẹ̀. ṣàṣọyà yóò bá bá bá ẹ. ẹ dúró kí ló wí gbẹ̀yìn. èmi ní síbíkà yín ni ẹ má kọjú sí mi o ẹ má kọjú sí mi o ẹ̀yin lẹ́mọ tẹ́jọ́ fàpọ̀ o àmọ́ kó tó kúrò ní ọmọ ẹnu bá bàbá rẹ̀. soso gbọ́kàn yòókù dákẹ́ntìẹ dákẹ́ntìẹ ọba wà ń jòkó ìwọ má rọ̀ ọba fún. ó ṣe bí ilé adìyẹ dẹ̀ tùnú. bẹ́ẹ̀ni bàbá. bó bá ṣe bí oko ni àparò ti bá yan ọdẹ lọ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́. Thank you. lóbìnrin ọ̀rá yẹn ló ṣalángárì bó ṣe rí nù. ọ̀rẹ́ kẹ́ ẹ̀ wá dàbí ọ̀pọ̀lọ́ yóò dà fún ọ. ọmọ ni kábíyèsí o kábíyèsí ẹkún àlejò kábíyèsí o ẹyọ olóye ẹlẹ o. Ah, Kavis, um, gẹ́gẹ́ bí mo ṣe promise yín lórí ọ̀rọ̀ tá a jọ sọ uh-huh. tí mo dẹ̀ promise yín pé máa surprise yín àti pé olórí náà àwọn òye wọ́n máa ń disturb me every time so the surprise I have packaged for you. That, ah, oh yeah. Hmm ọmọọba. kábíyèsí. and that's nice. pẹ̀lẹ́ o ọmọge. kábíyèsí o. kí ni orúkọ tí Yétúndé. Yétúndé lórúkọ mi sà Yétúndé Àjùmọ̀bí. Yétúndé Àjùmọ̀bí. ọmọ ìlú wo ni wọ. ọmọ ìlú yìí ni. ní ìlú wa yìí. àbẹ́ ìgbọ́ ẹ̀yìn lórí ọmọ ìlú wa ń bí yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí. Do you have something to ask? Go ahead. Pẹ̀lẹ́ o, Ayabi. Káàbọ̀. Ǹjẹ́ o ṣetán láti jẹ́ aya ọmọọba? ládẹ̀ ti darapọ̀ mọ́ wa nínú ààfin ni. <laughs> olórí o <laughs> ilé ọláhùn mi ó dẹ̀wùn mi kán gbé mi gorí ẹṣin kí n sọ pàkọ́ nù. Ah! o ò ní ṣubú bí ẹ bá sọ̀rọ̀ fún ọ sọ pàkọ́ wáyé hmm. ah. lórí ọmọ bàbá yìí. <laughs> Ah, ẹ ní kò súnmọ́ wa àbí. ẹ mọ̀ ń bọ̀ jọ. ok ok ok ok ok. lórí mọ̀. aya mi tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ma dídé máa bọ̀ lọ́dọ̀ kábíyèsí kí wọ́n súre fún ẹ kí fara bẹ́ẹ̀ ni. orí adé dàgbà. àṣẹ. ilé ọlá ló fẹ́ wọ̀ kò ní ju ilé ìbànújẹ́. àṣẹ. ó rí ewé tó ń wò lórí òkè tó ń wò yìí bó ṣe ń jábọ́ kò nígi lára ìjọkíjọ tó bá máa fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ wẹ́rẹ́ làbàdó àṣọ àbíró àbọ̀ àbíyé bẹ́ẹ̀ ni lódùmarè ṣe máa ń bọ̀. ọ̀gá ilé gíga kẹsẹ̀ kẹsẹ̀ àbẹ́kẹ́ ọ̀hìn lọ sí i ah tani yari òkú bẹ parí ni ìbílẹ̀ ti wá tí wọ́n gbẹ yìí tó bá rán ẹni tó jẹ ni kí ló ṣe yìí pàánù mọ́. wà á kí ló ṣe o ti ń bẹ o o ti ń bẹ gan o o lè máa jẹlẹ ẹyẹ ló bẹ tọ tàbí ẹ bá tẹsẹ̀ bọ̀ o ní láìka ara. bẹ́ẹ̀ni lọ ibodò tí láwọn òdìdí ilé bẹ̀rẹ̀ ti wá dàlókù lọ́rùn jásílẹ̀ yà ni wọ́n ṣẹ́pẹ̀ fún yìí ni. kí ló ń ṣe kí ló ń ah. ṣe ọpọlọ tó ń tọ kí ló ń ṣe àgùntàn. ọmọdé ni bó ah. ṣe wọlé o ṣe tó bá dálẹ̀ ṣe lè ṣe àgbà yìí ka. ẹ gbàgbé kí ló ṣe yín kẹ́kọ̀ọ́ two hundred máa pàjá yín máa tẹ̀yà yín jẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ogun àwọn ìdílé kó wá yìí àwọn kó wọ́n jẹ́ òṣèré ni wọ́n. gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ìwọ gbọ́ ni Sakiru. èmi ni. ọmọ balógun ẹ ọmọdé ń dà ẹ láàmú wọn ò sọ fún ẹ ni màá dẹ̀ sọ fún ẹ o gbọ́ ìtàn ni èmi á pa ìtàn fún ẹ tọmọdé ò bá bá ìtàn á bá rọba o gbọ́ mi sórí bàbá ẹ balógun kò ń sọmọlẹ̀ yìí o wo wọbí wọbí àṣẹrú bàbá tán ni o mọ̀ túmọ̀ ẹ wọbí wọbí wọbí wọbí tó bá wùn ẹ kó dànù kó kàn mí n tó fẹ́ gbọ́ màá sọ sí ẹ létí mo dẹ̀ ti bá bàbá ẹ sọ kò fẹ́ gbọ́ ni mo ní mo fún ọ ní ọ̀sẹ̀ méjì péré gbogbo tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ẹ kẹ́rù yín ẹ kí ló dé ní báyìí wọn bẹ ní bọ́ọ̀dì rẹ ẹ ẹ ní ìmọ̀ ẹ̀rọ bàbá tèmi ló ní ìmọ̀ yìí kò lè ti máa ṣẹlẹ̀. ẹlẹ́gbẹ́ ẹlẹ́ wọn dànù ẹlẹ́ gbogbo wọn dànù orí ẹ̀ mọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ pé kí ni orí ìyá yìí ta ọ̀gbẹ́ni bọ́lẹ̀ gbàgbé ọ̀gbẹ́ni mi kọjá lẹ̀ inú náà fúnra wọn nìyẹn wá kí ló ṣe yá ẹ̀ èwo wẹ̀rẹ̀ ó dàgbọ́ yá ẹ̀ kí yá ẹ̀ kí yá ẹ̀ dẹ̀ mọ́ sẹ́ wá kẹ́tù wá. sálàáfíà. a kì í kókùn rẹ yẹ lórí ìtẹ́ gbírí báyìí ló lógún jù. ìkárè um, ṣé tí kábíyèsí ni. bẹ́ẹ̀ ni tó bá ti gbé fún kábíyèsí tán kò ní sí i. Ah, bàbá ọkọ mi. sálàáfíà ṣe dáadáa ni mo bá yín ẹ pẹ̀lẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ńkọ́. wọn ìdílé àgbà mi yọjú sí wọn ẹni mo wà ń wí mo dẹ̀ fẹ́ rí wọn fún nǹkan tó ṣe pàtàkì kan báyìí báyìí ẹ ṣe ẹ ṣeun. ẹ ṣe. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Ah. ìyá mi. ẹ rọra o. bá yín jíṣẹ́ fún wọn. ẹ olórí ńlá ló pé tí wọn bá mi yọjú sí wọn. ṣé ò wá sí o tó ó ṣe kùtùkùtù tàbí yín. ẹ ṣe kó máa ṣe ni torí yorùbá bọ̀ wọ́n ní kì í dédé bínú ọmọ ilẹ̀ ló fà. àwọn ará ìlú yìí wọ́n ń fi ọwọ́ pa ìdá mi lóde gidi gan-an ẹ̀rù kábíyèsí ló dẹ̀ ń ojú wọn ni mo ti. tí ó parí bẹ́ẹ̀ ni a ti gba àkọjẹ́ jù. níbo àwọn ta ni ṣé àwọn ò mọ̀ pé ìgbà ilé ọba ọba ni àgbo ilé ọba ọba ni ọmọ ọ̀rọ̀ wọn ni wọ́n. ìwọ̀n pẹ́ irú o. tó fẹ́ yájú fọba. ó jọ bí lójú mi ò rí rẹ̀ o. àìkí ni pé tó ń bára kó sábà tẹ́wọ̀ ó ga o kámúṣù dání kí ewúrẹ́ kó máa kó máa gbòm pépépé kámúwùrà dání kámútọ̀ kó máa kó máa fọ pọ̀pọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ irú mi àṣẹ irú ọba tán kí irun ẹrú kọ kó máa fọwọ́ lálẹ́ pé èmi ọmọ ọba. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹnì kan kí ló ṣe wọ́n. kí ló ṣẹlẹ̀ kí ló dé olóyè ìbálòjú òun ẹ jókòó kí n jókòó àgbé odidi ìlú kábíyèsí nígbà ní bàbá sọ́spítù kí n sì jókòó. àwọn aráàlú ọmọ gbọ́dọ̀ kábíyèsí wà lọ́sùn. olóyè ikú ìpẹta lójú ọ̀ràn àfọ̀ ògbókó tó wọ̀. ẹ dákun dókítà báwo ni àlàáfíà kábíyèsí. àbájáde àyẹ̀wò tí a ṣe fún kábíyèsí ó ti jáde ẹ máa bọ̀ ẹ jẹ́ ká lọ sọ́fíìsì dákun ọmọ rẹ̀ ó dàgbà. ẹ ṣe é jàre dókítà. àyẹ̀wò ta ṣe fún kábíyèsí èsì hmm? ẹ̀ nìyí ìwé bò. mi bẹ́ẹ̀ ilẹ̀ lọ yọtẹ̀ tọ̀yọ́ bọ̀ ẹ̀yin lẹ wà nù lé pẹ̀lú kábíyèsí tí máa bẹ́nu wo ni kẹ́ sọ fún wa ìwé bá wo. ṣe rí ó di dandan kí n ṣe àlàyé nǹkan tó wà nínú ìwé ah, ah. ṣùgbọ́n kí n tó ṣe àlàyé ẹ̀ fún yín màá pé kí n fún yín ní ìwé gẹ́gẹ́ bí ẹ̀rí àrídájú nǹkan tí mo fẹ́ ṣe lára ẹgbà. olóyè ṣe rí nínú àyẹ̀wò tí a ṣe fún kábíyèsí kábíyèsí jẹ májèlé. ọba jẹ májèlé.

inú ẹlẹ́rìn dòdò ni o nínú ọtí ni o àbí wọ́n yan bá ń bọ̀ lójú oorun ẹjẹ́ á mọ̀ pàtó ká lè mọ ibi tá a dojú àjò kan. ẹ rí àyẹ̀wò tá a ṣe fún kábíyè ó fi wà pé má bì í kábíyè nǹkan tí wọ́n jẹ lápò. májèlé èrè bẹ́ẹ̀ dán lẹ́ọ̀dọ́ lẹ́nu. bẹ́ẹ̀ni májèlé food poison. ọba lójú ogun. ọ̀lẹ́ ọ̀lẹ́nu àti sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ni mo pọ́tì fún kábíyèsí. ìwọ ló pọ́tì fún kábíyèsí ìwọ ló fi wá sínú oúnjẹ fún kábíyèsí ìwọ ló pa kábíyèsí. irọ́ o mi ò pọ́wọ́ mi ò fògùn sínú tí fún wọn o irọ́ o tí ni mo pò fún wọn o bí dẹ̀ ṣe máa ń pò fún wọn láràárọ̀ nìyẹn. bó ṣe ń pò láàárọ̀ láàárọ̀ nù bó ṣe ń pò láàárọ̀ láàárọ̀ nù torí ọmọkùnrin mọ̀ ti bà nǹkan jẹ́ gan-an ọmọ tí ba nǹkan tó ọmọ tí ba tó dùn jẹ ẹ ṣé wọ́n lù ọ ni àbí ká sọ pé ìwọ ló jẹ́ sí ọwọ́ ara rẹ fúnra rẹ sọ fún mi wọ́n wọlé sí ọlá láti lè gbẹ̀mí kábíyèsí àbí. Ah. Ah, dìdì ọba. Ah! tó bá tó tó bá tó mi rí kan àbọ̀ sọ pé bákan lóyún kẹ́nìkan ṣe rí tí má dìbò lù ọ tí má dìbò lù ọ ìlú ọ̀lànà yóò gbé ọ̀mì ni ojú rẹ ti wálẹ̀ ẹ̀yin agbẹ́bùrú yóò dà fún yín yóò dà mí. ṣọ́dà ọ̀nà rẹ̀. ní sáwọn tó bá mọ ohun tó dáa fún ẹ o ní sọ̀rọ̀ ara wa tẹ̀lé wa ó yà sànà. sànà. sànà. ọlọ́pàá kábíyèsí ó ní. ẹ̀rí ń bẹ tó kúnlẹ̀ bámúbámú ẹ̀rí ń bẹ wọ́n fi ní ẹ̀kọ́ ńlọ fún òkú sí lóúnjẹ fún kábíyèsí apààyàn. Ah! ọmọ ṣe o ọmọ ṣe o. bó o ní báyìí nìsín. kí ló kú kò sí kankan tá a fẹ́ ṣe mọ́. àwọn olóyè tó kù lọ́dọ̀ òkú bò ní sẹ́ ò ní yọjú sí wọn. ojú ọtọ ẹ kó kù náà nù ntí ó kù náà nù. ọmọkùnrin ah, ọmọ bá nǹkan jẹ o ọmọ bá nǹkan jẹ o. kí ni sábàbí yà fún mi. kí ló wọ tó fi sábà. ó ṣe kádéjọ kì í sábàbí yà fún inú ààfin làbí sí ló fi sọ ni kò ń fi ẹsẹ̀ kábíyèsí tó bí ọmọ ni nígbà tá a dàgbà àwa ti máa ń jowó báwo ló ṣe máa mú ẹrú wọ́n ṣe mú kábíyèsí tó wà ó sọ pé ẹrù lélẹ̀ ọmọ lélẹ̀ so èrè wo ló fẹ́ jẹ ní gbogbo pátábíyèsí kí ló fẹ́ jẹ bẹ́ẹ̀ kò lè jọba lọ́la kò sì ṣe kó lè jọyè kí ló wà ní fún pátábíyèsí. inú ara ẹnìkan ni mo inú ẹ̀dá jíǹde bíi wípé a ò mọ inú ara wa trust nobody my dear kò pọ́sibú kí tàbí ṣe pàkàbíyèsí ilé ọkọ̀ ló fẹ́ jẹ níbẹ̀ kò ní tẹ́tí lọ́la tó kí ló fẹ́ ní tó máa pàkàbíyèsí. tàbí kan bí mi sọ pé tàbí ṣe ló pàkàbíyèsí ó rí kú kábíyèsí ní fúnra dání ṣé pé tàbí ṣe ló fún kábíyèsí ní tíì tó fi kú àwọn ọlọ́pàá ẹ̀ wọ́n yìn láti wádìí dáadáa. kábíyèsí ò gbọdọ̀ kábíyèsí ò gbọdọ̀ dáadáa si baba tata kutoka mama tata kasisi ashaonagaje pilo Um, Mr. Tadeshe, sir, you seem to be a gentleman. And don't you don't contaminate Labour It's cooperation. you understand? Yes, sir. Now, Kimi, ni kábíyèsí ṣe fún ẹ? tó fi fi májèlé sínú tí fún wọn. Ah, mo ní èlé fi májèlé sóúnjẹ kábíyèsí ṣẹ́rí títà sọ̀rọ̀ ń pẹ̀ yìí èmi ni mo máa ń pọ̀ fún wọn kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe fún mi tó máa fi wá jẹ májèlé ló tọ̀ sí mọ́. listen to me mr tariso see ẹni láti cooperate pẹ̀lú wa so a help ẹ̀yin náà jáde ní gbogbo nǹkan tẹ́kọ̀ rẹ̀ ṣe understand. yes sir. now hospital ta ti ń bọ̀ doctor ǹjẹ́ kó máa yí food poisoning òun ló pa kábíyèsí. Ah! and ẹ̀yin ni last person tó po tí fún ọ do you know that. mo dáràn o. àkókò ẹni náà fẹsẹ̀ dáná kí ni problem ẹ náà ṣé gbogbo ẹkún tó ń sọ yìí kò sí nǹkan tó fẹ́ ṣe fáwa ò bá sun ẹ̀jẹ̀ yìí ò ní ká sílẹ̀ nǹkan tá à ń bí ẹni kò jẹ́wọ́ fún wa ẹ̀ṣẹ̀ wo gangan ni kábíyèsí ṣe fún ẹ tó fi wá wò pé ikú ló kù kò pa wọn dúró dúró jẹ́ kí n sọ wọn kankan ṣé tó bá pé kábíyèsí wọ́n ṣẹ̀ wọ́n jẹ̀bi ẹ̀ ìwọ́n sọ fáwa àwa máa rìn bíìsì wọn máa lọ. ó ti yẹ ó yá sọ̀rọ̀ fún wa. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi èmi kọ́ ni mo pa wọ́n ẹ ṣàánú mi. o ò fẹ́ jẹ́wọ́ àbí. no o ò ti jẹ́wọ́ by the time tá a bá gírí yẹ dáadáa tá a lọ fi ẹ́ sí sẹ́ẹ̀ tó ti máa tọ́jú gbogbo orí yẹ wàá jẹ́wọ́ torí mo ṣe ń wẹ̀ yìí ó dà pé o ò fẹ́ sọ̀rọ̀ rárá. officer so o mọ̀ nǹkan tí màá mi just take him to room two ẹ jẹ́ kó dín pẹ̀lú ẹ̀mẹ́. ẹ jọ sábà jẹ sábà. move. àmójútó ẹja máa lọ lé o. ayé àtijọ́ la máa pè mí lọ́ba lọ́la ọ̀nà ọba tó yẹ kó máa pè mí lórí barrister àtijọba mi. má bínú ọ̀rẹ́ mi ọba tuntun olú of Lado one kábíyèsí o. ó yá adé á gbé e ẹnì gáwọ́rọ́gọ́. bàbá ń ṣàdúrà ẹ̀ ṣàmíyìn. ẹnì dáwòrògò bí kọ̀ǹgọ́ọ̀lù. kábíyèsí ìta ló ti tó ní ìrìnàjò pẹ̀lú ìta ìwádìí. ó ṣe bí tèmi ọba adémọlá alálẹ́ òní lẹ́kọ̀ọ́ méjì márùn-ún tọ́mọ ikú nira wo yẹ́kì sọ̀rọ̀ kan fún wa. Journalism ò mú yìí. Mo fi pààrọ̀ ẹnu rẹ ni. Hmm. Ara lẹ́ni kábíyèsí yọ sí mi lójú ah. oorun. Kí ló dé? Ìwádìí ohun tí màá sùn lálẹ́ ni kábíyèsí kan wà lọ́wọ́ wa. Mo lè bá a, màá ti lọ bá a. Ah ọkùnrin fọlá ẹ má fọ náà táàmù ṣì wà náà ẹ jẹ́ ká máa béèrè fàájì wa lọ. yá mi mi fọ́ ọ mo kí n ta ti wá jìnnà yá mi fọ́. ó ti ń dàbí pé ẹ ti ń fọ́ náà. mi fọ́ mi fọ́ mi fọ́ kábíyèsí. ló ti bí wa ó wà nílẹ̀ ọmọ gánà ẹ ṣe é ní àjà ìsinmi lọ́rùn. bàbá ó túmọ̀ sí pé ká máa bá fàájì wa lọ ọ̀la nílẹ̀ máa mọ́. Mm. kábíyèsí ẹ̀ bí àwọn ẹja ẹ̀yin babies bàbá ní kẹ́ bọ́ síbí ẹ má rush ẹ má rush ẹ má rush. rí la máa bá yín ṣe lálẹ́. iṣẹ́ yìí ọmọ iṣẹ́ yìí ó yá ọmọ ọmọ ọmọ ajé. jùsùn bàbá jùsùn bàbá bàbá wílé náà kẹ̀sí bàbá kẹ̀sí bàbá. bàbá iṣẹ́ kú orí olórí ìdílé ìlú ìgbé máa lánàá pẹ̀kẹ́ ẹ̀kú ẹ̀gbẹ́ yé ẹ̀rù yé o. máa jó fún mi ẹ tó ti jó jù lè máa mú lọ. kọ́ jó fún yín. lọ fún dj ẹ kó fún bámà dọ́kọ̀ pílẹ̀ orin yẹn fún wa. àwọn ewé gbé fún wa àwọn ewé gbé fún wa. ọ̀rẹ́ wọn náà súnmọ́ mi náà ẹ súnmọ́ ọba ẹ súnmọ́ ọba. sọ fún ẹ̀fọ́ báàgì wá sí ibẹ̀ kó jókòó sí ọ. ṣáyé ló ń jẹ ìṣá torí kò yé mi ni gbogbo ìlú ń sunkún kiri pé kábíyèsí wájà ìwọ tó jẹ́ ọmọ bíbí kábíyèsí ló wá mọtí kiri kí ló fẹ́ káwọn aráàlú máa sọ àbí kí tẹ ní nǹkan tó ń dùn mọ́ ẹnu kí ni ìdùnnú ẹ náà sọ fún mi. ọ̀rọ̀ bí gbèsè jẹ́ àbí. ó mà ṣe o ọjọ́ wo gan-an ló fẹ́ kúrò ní májèsí gbogbo wàhálà mi láàfin ó má jẹ́ kó já sásán. olórí Elédùmarè jẹ́ kó wà láyé jẹ́ sásán. àṣẹ o àmọ́ kó má já sásán ó wà lọ́wọ́ èmi ọwọ́ ẹ̀ àti ọwọ́ àbúrò ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kábíyèsí ti wà jàǹsìn ó dẹ̀ di dandan kọ́ba mi yìí jẹ ìwọ dẹ̀ la kọ́ bí mi ìwọ ló yẹ kó o gorí ìtẹ̀ bàbá ẹ̀. olórí ẹ má tún padà sẹ́yìn ìran kọ́ńbó ló ní mú agbọ́sálẹ̀ ló ní hàwọ́ àbí wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akitì mi ò rẹ́ni tó lè gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ó ti dọ́rọ́ kí n jọba. Adémọ́lá o má tanra ẹ bẹ́ẹ̀ ni òwe àtijọ́ ló pa ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wo mọ̀ wípé ẹni tó bá fẹ́ jọba ní ìlú ìlàdọ̀rì ó ní láti fẹ́yàwó ìyẹn tó túmọ̀ sí pé ó ní láti ní olórí ìwọ kẹ̀dẹ̀rẹ̀ àfi ayé ti gbà ẹ́ lọ́kàn àbúrò ẹ tí ń bá tiẹ̀ tún gbójúlé ìyẹn ìwé lójoojúmọ́ ṣáá ló ń kà adékànbí nìkan ló ti múyàwó wálé ṣùwádàá kí adé kó forí ẹ̀ kó forí àbúrò ẹ̀ kàn wá gbé adé fún adé kàn bí. olórí ìyẹn ò lè possible ìyẹn ò jọ rárá ṣùgbọ́n ṣe mọ̀ pé mi ẹ̀fà ló ń lọ sí gbogbo bí ọ̀rọ̀ tẹ́ sọ yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ màá wá jẹ́ kẹ́ mọ̀ pé iyún èmi adémọ́lá ti di àtúnkù <laughs> ọbẹ̀ mi dẹ̀ ti di àtúnṣe <laughs> mo wá promise ẹ pé kí ó tó di parí oṣù tó ń máa mú yàwó wálé fún mi bẹ́ẹ̀ ni. wàá mú yàwó wálé fún mi. máa mú yàwó wálé fún yín màmí ẹ má fọ rárá. adémọlá tó bá ṣe bẹ́ẹ̀ inú mi á dùn. adékẹ́ má lọ fọ́ bí àwo màmí mo ní màá mú yàwó wálé fún yín ṣe ti gbọ́. ẹ <laughs> trust ọmọ tẹ bí na. ẹ pẹ̀lẹ́. kíákíá ni mm-hmm. kíákíá kíákíá. <laughs> lọ wẹ kó máa lọ ṣe nǹkan tó yẹ kó ṣe múnú mi dùn. Ah má jẹ́ kí wàhálà mi já sásán. ẹ <laughs> má wàhálà yóò lè já sásán. ọ̀rọ̀ ẹ̀ mọ̀. ẹni sòrò o bóyá ẹsẹ̀ kankan lọ́wọ́ nu lẹ́nu o. àkànjú. àmọ́ kàjú náà ló dáa. ó jàre. ọ̀la àbáyíká ọmọ yìí. adúpẹ́ o ọ̀n sórí rẹ̀ ọ̀n sórí rẹ̀ yọ̀dà fún ọ ṣeun ọ ṣeun. àjàgàjìgì. ẹ dákun ẹ máa bínú mo ń yanjú àwọn nǹkan kan lọ́wọ́ mi ọwọ́ mi ọ sọ pé mm. ìwà àti ọmọ ọba lẹjọ pọ̀ wà àti balógun mọ fọkàn sí. àpọ́nlé ọ̀tọ̀ ni ìbá ti ṣe fọ́ba <laughs> kábíyèsí o. ọba ń kí ọ ọba ń kí ọ lóòótọ́ èmi àti balógun ló yẹ ká jọ wá àmọ́ èmi àti ọba lọ́la lakọ́wọ́rin <laughs> ó nídìí ó sì nítumọ̀ àwọn àgbàlagbà wọn bọ̀ àbíká sọ àwọn bàbá wa wọn bọ̀ ni a ní ìsìnwó ìkòrò wo níta bá dìjọ wò gẹ́gẹ́ ní ibú ó dàbí wà lójú ọ̀nà. Hmm, ọ̀nà lẹ́wà. sẹ́rí ọ̀tún mo fẹ́ kí mi rẹ̀ ká pawọ́ pọ̀ àtàwọn yòókù náà tá a jọ jẹ́ abẹnú gan àtàfọ́bàjẹ́ ẹ jẹ́ ká lo ọba lọ́la <laughs> ó eh, eh, sì ń wò mí ṣé mo ní wọn mọ tí mò ń sọ ni àní <laughs> ká lu ọba lọ́la tó bá dépò bàbá rẹ̀ ṣíọ hmm, mo mọ tí mò ń sọ èèyàn rèé. <laughs> Eh, ọ̀dà olóyè mòrúfólú hmm? ohun tí mo rò ni pé àbá máa fẹnu ọlọ́kùnrin mọ ogun gbọ́dọ̀ jẹ́ pé ọmọ ọba náà wà ń kalẹ̀ àbá máa fẹnu ọlọ́kùnrin mọ ogun. ẹ ṣe ẹ ṣeun hmm. kì í ṣe pé wọn ò mọbi tí ẹ ń lọ hmm. ṣùgbọ́n olóyè ó fi ṣe àgbà máa ń yára láti gbọ́ àmọ́ hmm. á lọ́ra ó fọ̀sẹ̀ lù sí ẹ láti fèsì ẹ ẹ pẹ́ fún wa àṣẹ àṣẹ ẹ pẹ́ fún wa àṣẹ rí yín pẹ́pẹ́pẹ́ ẹ ní bó ṣì kú ẹ fọ̀rọ̀ lẹ́dọ̀mọ́ ṣe rí ibi tí mò ń bá ń wùn yín ẹ̀yin olóyè pàápàá ọlọ́run ní jẹ́ kí n bá bẹ̀ tẹ́. àmì àṣẹ. ibi tẹ́yìn náà dẹ̀ ń bá ń wùn mí ẹ̀ ní bá bẹ̀ tẹ́. àṣẹ. ẹ kí ni mo tún fẹ́ sọ olóyè ti sọ gbogbo ẹ àfikún ni tèmi hmm. àfikún ni tèmi hmm. olóyè tẹ ṣe rí tí ntèmi bá wá àbí tí a bá wá. Hmm ò ní wípé tírú yín yìí àwọn àtàwọn tó kù mm. tẹ́ bá ti èmi lẹ́yìn kẹ́ tì mí lẹ́yìn mm. báyìí kí n fi mm. dórí àpèrè bàbá mi kí n padà dé ọba ẹ̀ ládò ẹ wo mú mẹtọ o. ṣé mo ṣe òun lè. mo mọ ẹ̀tọ́ mo mẹtọ gan èmi ò ń ṣe adájẹ má fẹ́ ká jẹ. Hmm kì í ṣe aládàáni kan jẹ ní òun ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí tọ́lọ́mbà tọ́lọ́mbà fi sí yín lọ́kàn pé kẹ̀ ṣe ń tó tọ́ mm. tẹ́ ẹ bá tẹ́ ẹ bá gbé mi dé ipò bàbá mi. ẹ ti débẹ̀. ẹ gbogbo ẹ̀yin olóyè lẹ ti ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kọ̀ọ̀kan. ọ̀tún ọgbọ́n ọgbọ́n tí wọ́n sọ gbẹ̀yìn sóńdé tí ọmọ bá ń sọ. bẹ́ẹ̀ni tí ẹ di méjì nù bí ẹ bá ní méjì lẹ́lẹ́ yóò di mẹ́ta. ẹ ẹ di méjì nìyẹn kò ní tọ́ síbẹ̀ máa tún wá owó máa fi gbà ń dì. ló bá tán ló bá parí ló bá parí. tó ti yé hmm. hmm. sọ wá rí ọmọ dàbí pé nfin kankan lé ní sọhun ẹyìn torí ìgbà tá à ń bọ̀ ọba lọ́làjọ́ yé mi kò sọ sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ wípé ní kété táwọn bá ti gorí àpèrè bàbá àwọn báyìí ah, pẹ̀lú èbó kó dàrẹ́ sẹ́ pa fún wa. bẹ́ẹ̀ni báwọn lọ lu ọba àmọ́ bọ̀ àtàwọn àtàwọn mọ̀lẹ́bí wa. bẹ́ẹ̀ni ẹ máa máa ṣeré lọ ṣeré padà lọ hmm. sókè òkun ni hmm. téèyàn ọba dé ìlú òyìnbó ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀. àwọn ah! lílo ìbò dáa kéèyàn bá dé lu òyìnbó hmm. ẹ̀ṣẹ̀ ni onítọ̀hún ti dáràn. bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀yàn bá dé lu òyìnbó nígbà téèyàn wáyé aláyé ni. ẹ̀ṣẹ̀ burúkú ni. Mhm. ó ti dáa. Eh, gbogbo àlàyé yín ló yé mi dáadáa ó yé mi dáadáa bó tiẹ̀ jẹ́ pé àwọn baba ńlá baba wa wọn ò délùú ọba eh, wọ́n sì ráyé wá nígbà tí ó pọn dandan kí àwọn ará ìlú ọ̀hún kí wọ́n ó déyìn káwọn tó ráyé wá òye ṣe kó má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí a náà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣé ẹ wípé a ti fẹ́ máa fi kẹ̀kẹ́ ṣáájú ẹ̀sìn. kí ló rí. ah ṣe ìdálù níṣèlú eégún ní gbowó òde ibì kan nílùú wa àṣà àti ìṣe la gbé gbogbo ètò ọba lé bọ́ba bá wájà a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe gbogbo ètùtù ọba kó pé lẹ́yìn ìgbà tí yìnyín bá pé gbogbo ọmọ oyè ọ wà ń jòkó bá a ṣe ń sọ̀rọ̀ yìí adéyẹmí ò tí ì lẹ́yìn ìgbà náà láṣẹ wàá fi ifá ṣàtọ̀nà lágbájá ni ọba tọ́ ni o tàmẹ̀dò ni o làkàṣègbè ni ẹni ifá bá wá mú yọ̀ wá goróyè bàbá rẹ̀ eyín oníjèlú òtúbà tí lù fi tùṣẹ̀ ṣé o rò wípé bàbá tí ì ṣe gbogbo èyí o kò tí ì yẹ ká máa sọ̀rọ̀ ta ní òjòyè báyìí. sórí ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ tó sọ ó dàbí pé ọ̀rọ̀ wa ò fẹ́ yí ọ <laughs> àní táwa ṣe torí ẹ̀ wáyé ni pé ìdíwájú dẹjọ́ ó lè dẹ́yìn kó lọ́ọ́ dà sọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ bá wàá yí bákan bákan bákan torí èyí òpònú kejì tí ń ṣe àdáadáa kejì tí ń pèrè lọ́mọ ọba tá a mọ̀ pé kò lè wẹnu ọ̀nà débi tí ọ̀sán fún ìfẹ́ ìjọba ni mo kọ́ wá ká mọ̀ bá lọ sàṣìṣe ká mọ̀ sí ẹni mú sí ẹni ni mo ṣe ètè la ṣe ní ká gbé ìgbésẹ̀ tá a gbé yìí wo ìgbésẹ̀ tá a gbé yìí ó kù sára méjèèjì lọ́wọ́ láti bá àwọn yòókù sọ̀rọ̀ o nítorí pé èèyàn ní ń bẹ lẹ́yìn ọba ńlá fi ń pè lọ́ba alálẹ̀ o èèyàn kan ni ó gbé fa tí ó gbé janlẹ̀ báyìí ní tó bá sì nípa sọ òun náà nípa wí o tó bá nípa ti mú ọmọ ọba hmm. ó ti dúró yóò àkọyẹ pé bàbá rẹ̀ ẹ àgbà bẹ́ẹ̀ o àwa náà láti ṣètò rẹ̀ ó ti yé mi dáadáa ó yé mi dáadáa èyí tó wá kọ́kọ́ ṣe pàtàkì yìí ni ẹ jẹ́ àkọ́kọ́ mójútó ná. eléyìí náà pẹ̀lú o. yìí náà làkọ́kọ́. eléyìí náà wà ń bẹ̀ o. òótọ́ ni òótọ́ ni ṣùgbọ́n bí igi bá wá wó légi ẹ̀yà àkọ́kọ́ gbé tòkì ẹ̀ tòkì ẹ̀ ní ká kọ́kọ́ gbé ká má bàa dọ́mọ pọ̀ tó bá jẹ́ tìsàlẹ̀ lọ kọ́kọ́ wúlò nǹkan. kò ní í ṣe é gbé yóò máa lé mọ́lẹ̀ yóò máa lé mọ́lẹ̀. ó ti dà ó ti dà ó ti dà ẹ hmm, ẹ kó yí. kábíyèsí o kábíyèsí ẹ mọ̀ mi kan o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o mo ń bẹ lẹ́yìn yín o ẹ má mi ràn ọ́ ọ̀tún náà ní ìdánwọ́rù mo jẹ́rìí rẹ̀ ìbáyà mi ni ìbáyà mi ni. wa ló máa bí wa lójú ní ìsìn tó ń pòdè fẹ́ jọba ń sìn ló lè. òṣìṣẹ́ náà ni káfí wákà wá kàfẹ́ wákà wá kàfẹ́ jẹ́ káfí kọ́ ìyá kó yìí. àwa ti gbọ́ o a máa fún ilé sí. ìṣègùn wa wá jẹ́ kó wọn náà ti dayà bá nìyẹn kó wá jayọ̀ lọ́ba láàfin.

Sorry, Sal, sorry, Sal. 这多有外界，这个是一家的老虎啊，我们看不少的一家人，多把个人是做谁呀？做，那我们是非要独立的来，我们还得看看人家，告诉我们，哦，我们等着来，我们得学。 ṣé o pé ọjọ́ orí kọ́ ló fi jọba. Thank you. ọ̀gá ọlọ́pàá àáyá ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ò ti gbé àárí oríta tá a dé yìí gbogbo ọgbọ́n tá a bá mọ̀ la gbọ́dọ̀ dà démọ́lá ẹ̀jẹ̀ ni a gbọ́dọ̀ má rí o. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ ni ẹ mú sàlóògùn. ẹ démọ́lá tàn wáyé kì í sọmọ lásán o. ọba lọ́la ni o kì í sì sọnù abẹ́rẹ́ tó bá lókun di ìsọnù abẹ́rẹ́ ògbọ́dọ̀ rábẹ́ o ẹ dákun gbogbo ọ̀nà ni ẹ bá a sà ẹ dákun. ọfíìsà ẹ jọ tó bá yẹ pọ́ọ̀rọ̀ owó ni ẹ jọ kò sí problem pẹ̀lú ọ̀rọ̀ owó a máa sort it out. lọ́jọ́ ìgbà ọ̀rọ̀ owó bìí sọ́run ẹ̀jọ̀ lọ́jọ́ ìgbà ọ̀rọ̀. mo máa ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀ gbogbo agbára wa la máa sá gẹ́gẹ́ bí ọlọ́pàá so ẹ̀jọ̀ mo máa ní favour kan látọwọ́ yín mo máa ṣé ẹ lè bá mi get picture ẹ. Uh, sure I feel uh, because a máa ní láti explore the media because kọ́ lè bá wa rí. ẹ ẹ wò kì í ṣe ọ̀rọ̀ explore nìkan gbogbo ohun tẹ bá mọ̀ wípé ó rọrùn fún yín láti explore tó ju mídíà lọ ẹ dákun ẹ explore rẹ̀ tó bá jẹ́ wípé ohun tí ó ṣe yín láǹfààní ni kẹ́ kó ọlọ́pàá bíi three hundred dà sí gbòòrò kí wọ́n wọ gbogbo agboolé kí wọ́n wọ̀ létò sí létò kẹ́ rí wípé wọ́n sá ti rí prince jáde eyín ló ṣe pàtàkì jù tó bá jẹ́ pé ṣàlóògùn ni ẹ mú ṣàlóògùn ẹ sátìrì wípé àárẹ̀ ọmọ yìí èyí tá à ń lọ́wọ́ ẹ̀rùn tán o. bá a bá tún fìmí ikùn omi ó mú wọn lọ́wọ́ ẹ dá tí yóò ní bàjẹ́ wọn fọ́tò ẹ kó fọ́tò fún ọ kó fọ́tò fún ọ. kò problem ẹ jọ ẹ fún mi àgbà ọ́fíìsà ẹ fún mi nọ́mbà yìí. okay uh, zero eight zero okay three four okay two two okay thirty eight. tó fẹ́ wọ yàrá tó kọ aṣọ lọ kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn má ṣàfihàn o ṣé ò rí pé ọ̀rọ̀ yóò kí n ṣojú lásán ni. Ah, ṣé pé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò. bẹ́ẹ̀ ni kò yẹ ká fárí apá kan fi kan lẹ̀. wọ́n dé bọ́lá ọ̀rọ̀ yóò yé mi o. ọ̀rọ̀ eyé wọ bọ̀rọ̀ ó ṣe lè jó lórí la lóhun pé nìkan ní í sọmọ ọ̀nà ah, ìwọ náà wò adémọlá lọ kò pẹ́ kó jìnnà adéyẹmí náà tún pòórá èyí keteji sọ fún ọ̀la keteji sọ fún ṣé kete nìkan ní bẹ́ẹ̀ lọ́tún tó nìkan rìn. èwo lẹ́yìn ṣe níbí. ẹ ẹ à ń pínṣẹ́ àbí. èwo lẹ tí wàá mú ṣe níbẹ̀ tẹ́ ẹ̀ ń rojọ́ òṣì ẹjọ́ tí ó kàn yín tẹ́ ẹ̀ ń rò tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó padà sẹ́nu iṣẹ́ yín ẹ̀yin yìí. yes ma mo ti bá yín kó àwọn kìnìún yẹn lọ sí kitchen ma. ṣé o dẹ̀ ṣú àpò tí kò ni ma. yes ma. Ah! dájú láwọn ọmọ sà. ọ̀dà ẹ ṣe. kí ni ká fi ṣe yín lálejò sà. a ah! máa ṣe ìyọnu. Ah, a ní soft drink so díẹ̀ náà bẹ́ẹ̀ wọ̀. <laughs> ṣé ọmọ balógun ni ẹ ìwọ la bí wọn kí lorúkọ tiẹ̀ bídèmí ó ah, ah. ti lọ́kọ. mo láfẹsọ̀nà sọ. Ah, àfẹsọ̀nà ọjọkọ ó ṣe ó ṣe ó ó jọ bàbá ẹ ó pupa bí bàbá ẹ. Balógun dòdò ń dá wà ìgbín kàkàkà ìbìtì náà kàkàkà ìbìtì ògbójú ò lè pàgbín pátákó ẹkùn kàkàkà ní kàjá lẹ́nu ẹkùn tákìrì gbéra ìjà <laughs> balógun dòdò òdá wà mọ́ dòdò àjọ wà lókù àjọ wà ní. ṣé kò sí owó lálejò. láyé kò sí kò sí sẹ́mi lálejò èmi ò ń ṣàlejò yín mi ò ń ṣàlejò yín mo mọ̀ pé inú ṣì ń bí yín mo mọ̀ pé mi àti yín àtijọ́ nígbọ́n mi sí omi ò tó tí ajá ẹ bá dùbọ̀ ẹkùn mi màá jẹ́ kó fẹ́ jẹ wẹ̀. ìwọ bẹ́ẹ̀ ni mo sọ. ìwọ ni wọ́n lanu pè mí pé arọ́jú bá ìfẹ́ rúbọ̀ bá tán nítorí owó rẹ̀ nu bàbá rẹ̀ ọ̀gbà sàn bàbá mi. Ah. bẹ́ẹ̀ ìfẹ́ gbọ́n ti wí. Ah. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah. kábíyèsí o kábíyèsí o. ó ní bàbá mi ò tó bẹ́ẹ̀. èmi mi wọ́n wá sọ ojú fún bàbá mi. kábíyèsí ó lẹ́nu bàbá mi ò gbà adégòkè mo gbọ́ ọ. Ah, abẹ́gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. mo gbọ́ ọ ṣé ìwọ ló fẹ́ dá ìjàjà fúnra ẹ̀ báyìí ni ẹni tó bá ti lẹ́ni lẹ́yìn kò gbọ́dọ̀ tún ṣe wàhálà mọ́ kí ni ó dé tó fẹ́ máa bọ̀bọ̀ jẹ́ wúrà ọmọ ọba nìwọ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú rárá o ẹ má bọ̀bọ̀ jẹ́ wúrà ìwọ ṣe sùúrù ṣé bí mo fi tí ara mi gbọ́ pàápàá jùlọ ìwọ olóye balógun ṣe bí wọ́n ní bómùgọ̀ bá ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n ṣe bí ọlọ́gbọ́n àgbàlagbà ni wọ́ọ̀ kí náà ń fà láàrin ara yín tí ò tó ẹ lè jọ dúye balógun ni wọ́n ń jẹ nírántí ẹ ọba ni wọ́n ń jẹ nírántí ẹ lórí kí ni náà ṣé ó ju ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀yin méjèèjì ń fà yìí lọ ni àbí mi tún wọ̀ ṣé lórí ilẹ̀ yẹn náà ni. ọ̀dà ó ṣe yín pé ògìdájí láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá o. kábíyèsí ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́ sọ o ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ pè mí ló mú gan. ṣẹgbọ́n èèyàn rí ṣẹlá dégòkè ṣé nítorí pé ojú ọmọ ọba ló ṣe fẹ́ máa ti ọ̀rọ̀ sí mi lẹ́nu ohun tí mi ò sọ ẹ jọ̀ọ́ èèyàn olóye ó ṣeé ṣe bóyá mo ti mọ tí yóò kí n tó wọlé ṣé mo ní adégòkè òmùgọ̀ ní tí mo jókòó yìí ẹjọ ṣé mo ti bú adégòkè pé adégòkè òmùgọ̀ ni ẹ. pínrín. ṣọ́ra ẹ o nítorí ìtò sọ yìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó pamọ́ bá tó bá ṣe pé kan náà àwọn ìjòyè ni mo mọ mo mọ ìjìyà tó yẹ tó tọ́ sí wọn o. kábíyèsí kábíyèsí mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o mi ò gbà o ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà o mi ò ní gbà o màá débẹ̀ màá débẹ̀ kábíyèsí màá débẹ̀ mi ò ní gbà o màá débẹ̀ o olùmọ̀dìyẹ ò máa wò di ìyá ẹ̀ ló máa jọ ẹ lójú. ìyá ẹ̀ tó sì màá sáwọ́ jẹ́ fayé fún mi. máa jẹ́ kó lọ ìgò gbá mi ìgò wàá lọ wàá gbà. ìwọ ó ń wọ ó rí ewé lẹ́bàá ó pẹ̀lú àmọ́ tá a bá wá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àbáṣeré ah. ẹ má bínú ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ah. èmi ti gbàgbé àbí njẹ́ ń pè lágbàlagbà lù náà nù ṣe bí a bá dàgbà dé báyìí lọ mékèké báyọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé kò wá sí. kò sí ẹ̀yin àgbà náà lẹ máa ń sọ ẹni ẹ̀kẹ́ ilé mọ̀yẹ ọwọ́ tí ń rolé ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ mọ̀ ẹ́ pé igba aláàmù ló máa ń fọwọ́ tó gírí tó fi ń dúró gẹ́gẹ́ mo wá sádìyín ni orí àpèrè bàbá mi ni mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn kémi náà padà kí n dọ́ba ìlàdó. kí wọ́n á tèmi ìdálù níṣèlú ó ní bá a ṣe ṣe nílùú ìlàdó tá a wà yìí bọ́ọ̀ gbàgbé ẹ̀gbọ́n rẹ̀ adérọ́gbà nígbà tí ègorí ipò ìfalọ́yàn. Hmm. Mm bẹ́ẹ̀ni Ifá máa ń yànyàn ládò tá a wà yìí bẹ́ẹ̀ni bọ́ bá sì tásìkò tá a tó fọmọ míì náà lédú oyè Ifá náà lá béèrè pé ta ni o lọ́ba tán. ó yé mi ó yé mi ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pàápàá láyé tá a wà yìí kò sẹ́ni tí ò ṣàìmọbi tóbìnrin ń bá bímọ ká tó ní kó kọ̀ dé síná ṣé ń gbọ́ mi balógun ṣé rí ohun èèyàn lóhun ọlọ́run ohun ọlọ́run náà lóhun èèyàn ọ̀rọ̀ tí ẹ bá sọ fèrè tẹ́ ẹ bá fún fún ifá ó ní fèrè tí ifá máa fún jáde hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ifá kó fọ orí látọ̀dọ̀ irú yín. ó ti dà ẹ hmm. wo wọ́n ti ṣètò tó dáa o ètò gidi ẹ gbé gbogbo ẹ̀yin olóyè pàápàá irú yín balógun báyìí wọ́n mọ yín ni mo ṣètò tó jẹ́ pé àrọ́mọdọ́mọ yín wọ́n á mọ̀ pé ó yẹ kéèyàn máa joyè pé ah, ó yẹ àwọn èèyàn jẹ pẹ̀lú ètò tí mo ṣe lẹ̀. tó bá jẹ́ pé ọ̀rọ̀ míì tó ń bẹ tá a fẹ́ sọ ká sọ lásìkò tá a wà nílùú làdó yìí kò sáàyè fún àti fi ọba kankan lédu oyè láì ṣe pé a bá rí adémọ́lá ọmọ tó nù láì rí kò kankan tí ó gorí àpèrè kankan lẹ̀ yìí o bẹ́ẹ̀ ni kàkà kí ọba lọ́mọ wọn ò lè tó bá gbé e níbi tí o ti fọ́ la mọ̀. aláìdá ni ẹ alábùkù ni ẹ ta ni ẹ kí ló já mọ́ta sí mi bẹ́ẹ̀ ni èmi balógun bẹ́ẹ̀ ni èmi òkú tí ò jẹ ewé lókun kan. pẹ̀lú ẹ̀sọ́ ohun máa sọ yẹn wájú mi ẹni àpọ́nlé ni mo pè é mi mọ̀ bá alábùkù kan rà dáadáa ni ẹ. ìwọ ọwọ́ nulẹ̀ ìwà tínú bá bí mi bó ṣe wà ìwọ ní kílí ọ̀lànà yóò sì gbé omi. tí eégún bá dán wo aṣọ àfàyà tí eégún bá dán wo aṣọ àfàyà torí mo ti sọ rí o màá tó tó sọ aṣẹrú bàbá tán ni ẹ o. èmi. o lórí irun o ah! èmi fi orí rìn wọ ilẹ̀ yìí ni mi ò fẹsẹ̀ rìn wọlú o mi ò fẹsẹ̀ mo forí rìn wọlú yìí ni. ọ̀rọ̀ iye mi ta ni wọ. bọ́ọ̀ máa ń ké bá fẹ́ jogún kógún ìtàkìtà ni ó máa pa ìtàkọ́ pa yìí ẹnu ẹ̀ pé lápẹ̀kún ẹ̀ bá parí ọgbà. ṣé o fẹ́ gbọ́ mi. àpáàdì ló máa ń ṣáájú ìfọ̀nà ah. màá jẹ́ kó o mọ̀ pé mi ò ń ṣe ẹran rírọ̀ màá jẹ́ kó o mọ̀ ṣé torí pé màá ṣe bí gentleman mi ò ń ṣe gentleman o mi ò ń ṣe gentleman màá bẹ́ẹ̀ fọ́ afunfun ìwọ wo ta ni ẹ. èmi balógun mà ni. máa gbẹ wọ sọrí tẹ bá ní mi ò ní jẹ oyè yìí níṣojú yín àti wọ àtàwọn tẹjọ rò pé bóyá mi ò ní ṣe ẹ. Eh? máa gbẹ́yìn máa gbẹ́yìn làgbà lédi ìdún máa jẹ́ lẹ́yìn. èmi ó jẹ oyè lẹ́yìn mi. ìwọ wo. oko là wá bá kùkùté oko là fi kùkùté sí lọ. tso tso tso fẹ. ni mo sọ fún ọ ò ní tóye o. balógun ọ̀nà gbéra ní Talabọ̀nbọ̀n. Look, let me tell you, untheological specimen of identical plumage invariably congregates with a closet of proximity. I will deal with you. Ìwọ lẹnu ẹ sọ. Tó ṣe àwọn kan ti ń sá. Ah, ṣé wọ́n ti ń sáàkù fún ọ ni? Shut up! Ah ọ wá dórí ipò bàbá rẹ mi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ irú ẹdìwọ ní di ọmọ yìí ṣé wọn ní ọlọrẹ kú ni mo mà dáràn ọmọ ẹ mà ti ya wèrè. dadi kí ló ṣe ìyàn tó bá lọ́la. ìwọ náà pẹ́ ń lu ẹ̀jẹ̀ tí ń tàn jẹ ọ̀la náà sì lọ́jọba o ọba ọya bọ́ba ti kọ́ lábẹ́ ẹ̀yọ́ ọmọ kọ́lá ni ọba ò ní kàn ọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọba lọ́la sọ oróyè ló kọ eléyìí má jẹ́ ń gbọ́ba lọ́la nẹ́nu ẹ mọ́ sọ oróyè ni yọ́ ọmọ wòye yè ni yọ́ wo, wòye lọ́ọ̀kan báyìí kò ní jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. Hmm. ẹ má wò ẹ má jẹ́ àwòrán yìí ràn o sẹ́mi pé ikú tí bá ń pojú bẹ́ẹ̀ ni òwe ní ń pa fún ni o. ẹ wo ọ̀rọ̀ ọkùn tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ní pa fún ni kọ́ lélẹ́ yìí o bẹ́ẹ̀ ni mo sọ sàkátàpá alágbàlagbà ṣetọ́ pọ́nlá sẹ́fọ̀n bí ọba soje kó soje ìtí ọba sẹ́jẹ̀ kó sẹ́jẹ̀ áwù ìkíní kẹ́bẹ̀ ìkejì kẹ́bẹ̀ bí kú ilé ọba pa ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tòjú ò ní a jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. bẹ́ẹ̀ ni ara ẹ̀fọ́ ló wà. Ah. ẹ ẹ ẹ tó bá wá rí bẹ́ẹ̀ olóye làáhàn mi ni bàtà ké ló tù fẹ́ ẹ ẹ ta ni ìwọ fura sí. Ah, táì mo fura sí kò lè ṣe lẹyìn adégòkè ah. bẹẹ ni olórí burúkú ìkòkò ajégunjẹran ó tó mọ̀ wí. irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu rẹ̀ hùn. ẹ ó sì irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu ó sì jẹ́ pé nígbà wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ táì sọ̀rọ̀ ó sì jẹ́ pé ọ̀rọ̀ Adégòkè ló kọ́kọ́ mú sẹ́nu kí ló dé ẹjẹ́ a máa bẹ̀rù Elédùà gbogbo tá a bá ń ṣe é wádìí ohun gbogbo dájú kó o sì di etí bá ń ṣe òótọ́ ọ̀rọ̀ ọ̀bẹ kó o dì í mú ah, ah, ẹ má jẹ́ a máa fẹsẹ̀ ẹlẹ́ka máa fẹnu kọ. tani tani ọfẹsẹ̀ ẹlẹ́jọ́ fẹnu ọkọ̀ jẹ́ mi èmi balógun ò débi ìjàdẹkùn kò solúwọ ẹ bí kán bá dúró ilé ọ̀la tí Adégòkè wọ́n wí lójú ẹ̀. irọ́ ló pa bá sọ̀rọ̀ Adégòkè lẹ́yìn ó kófà. Ah. sọ lójú ẹ̀ kò ní fara ẹ̀yin tẹ̀ ń gbàjẹ́ ló ẹ̀ ni. àwọn onígbàjẹ́ àwọn onígbàjẹ́. ẹ̀yin ni. oyè mi ò tó mi jẹ ni. èsì o àgbà àgbà tó. Hmm. n tí yín pọ̀ tó mi ọ̀fẹ́ tẹ́lẹ̀ ọmọ mi látòrí sẹ́yìn ní sákì ọmọ pé àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí àjẹ́ àná lọ́pọ̀ mọ́ oníjẹ táwa ń wíru tẹ́yìn ń wíru. Hmm. n tí wọ́n jẹ fi bí o hmm. ẹni tí tí ó jẹ kìnnìkan wá tí ó wá sí o hmm. bẹ́ẹ̀ ni mo sọ. eré bí ó ṣe jóye ah, ah! inú bíbí níbi iṣẹ́ ẹ̀dọ̀ fún ní mi lọ adé Hmm. Eh, mo mo mo róye mo róye pé ó dàbí pé èṣù fẹ́ ó fẹ́ wọlé sí aláàárín ni ó fẹ́ wọlé sí aláàárín ni àwọn anígbèsù láyè anígbèsù láyè. olóyè ọ̀rọ̀ èṣù kankan kọ́ o ẹ jẹ́ á sọ fún àbí fún ràdàràdà kó pà fún ẹ̀ mọ́ ah, lóòótọ́ àjẹ́ tí ń pọmọ jẹ kò sẹ́ni ọ̀rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ àmẹ́mì nígbàgbọ́ pé gbogbo ẹ̀dá tó bá wà ní òkùnkùn tó ń tafà símọ́lẹ̀ bọ́ bọ́yá ó tọ̀ wọ́n padà sẹ̀sìn ní gbangba ni. bẹ́ẹ̀ ni ó tọ́ ni o. bẹ́ẹ̀ ni ẹ̀sìn tààrà ni torí nígbà tí ọmọ bá sọnù tá à ń wọ́ ọmọ eh. tó jẹ́ pọ́rọ̀ bá ṣe joyè là ń sáré kí eh. tá à ti sẹ̀ bẹ̀rẹ̀. ìwà náà kọ́ láti máa pa mọ́ àwọn àtàjẹ̀ tì ẹ eh, kò sẹ́ni kankan tí ń tọrọ owó ẹ má wa ẹnì kankan wà níbi tí ò ní tí ò jẹ ni. olóyè ni olóyè ni mí olóyè ni ọ̀tún. àní bọ́rọ̀ bá délẹ̀ bọ́rọ̀ bá wà lẹ̀ ká sáré lóye ká sáré. kẹ́ẹ̀sì sọ fún wọ́n a ní lẹ́nu yìí can you guys listen to yourself. ó mẹ́ni ọ̀la ń sọ yìí náà kò ń ìkejì náà ṣẹlẹ̀ ṣé ó dìgbà tí wọ́n bá kólé ọba tán ni before you know what to do. sir we are trying our best sir gbogbo ìgbìyànjú wa pátá la ń gbìyànjú in fact gbogbo ibi tó yẹ ká ṣe investigation dé láti dé but the only thing to promise wa nípa ma get back and up till now wa àti gbẹni information lọ́wọ́ àwọn people yẹn. àwọn detective officers mélòó ló wà lára àwọn tẹ assign sí palace. méjì ni wọ́n sá and no they need any information is that what you're trying to tell me. Uh, actually sir a she bá on sọ láàárọ̀ sir and when we continue on wọ́n fún wa really the fact kankan mú bẹ́ẹ̀ sir. so Abi, tade ṣe tó wà nínú custody wa does it mean he may know anything about this. Hmm. Um, sir I, I think that is possible. Possible. Uh, yes, sir. It's very, very possible, sir. Okay. We must get to the root of this case. You can go. Thank you, sir. Tadeshi. Tadeshi á dáa kó rọra ẹ lọ́wọ́ káwa náà lè rọra ẹ lọ́wọ́. màá fẹ́ kó o jẹ́wọ́ ẹni tó ń rán ẹ níṣẹ́ ìgangan kó o jẹ́ fún wa yes ṣùrí tí wọ́n bá ti lè sọ fún wa pé ẹni báyìí ló rán ẹ àwa máa lọ mú ẹni yẹn tá a bá lè ti arrest ẹni yẹn a máa release ìwọ wọ́n máa lọ títí ẹ as you can see ìyá oníyà ló ń jẹ yes i know ìyá oníyà ló ń jẹ wẹ́n tó ń rán ẹ níṣẹ́ ń sìn òun wà ní tó ti ń gbádùn ìwọ ń jẹ̀yà jẹ́wọ́ fún wa that's all. ọ̀gá ọlọ́pàá orí yeye ní mògùn ta iṣẹ́ ló pọ̀ ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ ìyá ẹ̀ ni mò ń jẹ. òyì ṣọpọ ṣòfin òpá mi ẹ ṣe mi ni ah, mo ti mọ ẹgbẹ́ òní jẹ́ lẹ́rọ̀ mo mọ̀ ṣọ́wárí tó bá jẹ́ líle òun ló fẹ́ àrídùn láti fún yín tó bá dẹ̀ fẹ́ ká bẹ́ẹ̀ ṣe lónírẹ̀lẹ̀ àníyàn náà rí ìwọ fúnra rẹ wà fọwọ́ rẹ mú ìtọ́ bá fẹ́ ṣe understand now i'm gonna ask you again kí ló mọ̀ nípa ikú kábíyèsí. ọ̀fíìsà relax ṣe rí ojú tèmi mú yìí kò ń ṣe ojú tí a máa fi ọwọ́ líle mú a máa bá sọ̀rọ̀ ni. tádé ṣe ṣá láti rọra ẹ lọ́wọ́ yes jẹ́wọ́ ẹni tó rán ẹ ń ṣe yìí jẹ́wọ́ ẹ̀ fún wọn bóyá ló mọ̀ ṣọlá àwọn kidnappers wọ́n ti kidnap adéyẹmí àtàdémọ́lá ah! and má gbọ́ o sórí nǹkan kan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe wọ́n tí wọ́n bá ti fi lè pa àwọn ọmọ yẹn kò sí nǹkan méjì tó kù fojú pé ká pa àwọn náà lọ hmm. a máa pa ẹ́ pátápátá ni ìwọ jẹ́wọ́ fún wa ká lè tètè lọ blọ́ọ̀kì kán má lè ṣe nǹkan tí ò da fáwọn ọmọ yẹn tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ wọn oyè ẹ jẹ́wọ́ fún wa. ṣeré àti kidnapping àti kó kábíyèsí mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ ọ̀rọ̀ yóò yọ. ṣe ọfíìsà o ti ṣọ́ pé máa nílò ẹni láti ọ̀pẹ̀tẹ̀ pẹ̀lú wọn ìgbìmọ̀ ìgbàgbọ́ máa ṣe fún ṣe fúgbà àwọn èèyàn bí ó tiẹ̀ wọn la máa ṣe ọgbẹ eh, ta mo ti kí ẹ nílọ tó. stand up stand up ojo ojo ojo stand up take him out. tó bá mo pàkó jẹ́ kọ́kọ́ fọ ẹsẹ̀ ìgbẹ́ yẹn náà jẹ́ ẹ ẹ yà come here come here are you mad are you mad or something ẹ yà come wá wá bye bye wá bá orí orí ẹ oya oya ìyá yẹn ó máa padà jẹ ó máa jẹ ìyá yẹn imagine. máa wà níbi tẹ lọ. <coughs> èmi àti Démọ́lá nǹkan tó tẹ̀ wá wọ́n dà mí ni pé lórí ààrẹ ọmọ bí yẹn tó tẹ̀ wá ń jẹ́ kọ́tọ́ gbọ́ wá ń dùn mí lọ́kàn. ṣùgbọ́n ṣàní pé kí ó dẹ̀ ní bá ti wá gbogbo ẹ̀ máa níyànjú ó ti dà àbí. wá lọ wẹ̀ <coughs> pẹ̀lẹ́. Okay pẹ̀lú <laughs> preferred as a customer when you can do it. Chi lo fa con Identifié. Ensuite, que ma ligne à Oula, le test est aidé. Ah, non, non, non, non, non, il est comme maman. Trust me. Thank you very much. I, I, I, I, um, Hello. Hello. ilé ọ̀làdùn òní gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀là ní ọ̀run gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà forí o abẹ́ ọgbà bẹ́ẹ̀ bá gbà fọlọ́ abẹ́ ọgbà o orí adé ni kò ní sùntà o ilé ọ̀làdùn òní gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀là ní ọ̀run. táyé kan táyé dùn táyé ṣùgbìrì bìrì táyé dùn. kíní kan ní ká lọ́mọ ṣe ó dájúdájú. ìmọ̀lẹ̀ ń bọ̀ àtàn tó bá yá. bàrà tí ìmọ̀lẹ̀ bá yọ tí ọyẹ́ sí là. àparadà ni ó ní ọ̀nìyàn. ilé ọlá tó ṣe é àmọ́ ọ̀la ni ọ̀nà tún dìde. Ìwọ obìnrin tó báyà. Wọ́n ṣe bá ṣe pé mo fẹ́ ní ẹ̀tẹ̀ra mọ́. Ẹ máa ṣe lọ ẹ̀tẹ̀ra mọ́ orin kọ̀ọ̀kan ń bọ̀ ní gbangba fún pẹ́ oyè ọlọ́run ò sùn sẹ́ bóyá lẹ̀ mọ́ pé ká ẹ̀dá ò ní fi ara rìn lọ. ilé ọládùn. gbọ́ ọlọ́pàá ìjọba mi pé nọ́mbà ọkọ mi ẹ bá mi pé. ẹ eh, madam nọ́mbà wọn náà là ń pè yìí switch off lóyún sọ. same thing náà ló sọ lọ́dọ̀ mi switch off náà ló sọ ẹgbẹ́ mi ẹ má yẹn dópọ̀ ọ̀sán gbogbo ẹ̀ ṣàánú fún mi. madam ẹ ní ṣe ẹ jẹ́ ká ọlọ́pàá ká ṣiṣẹ́ wa èmi fi dá yín lójú pé gbogbo wọn pátá la máa rí. ẹ wo ọ́fíìsà èmi àtọkọ mi jọ sùn mọ́jú ni tó bá yẹ pé ọkọ mi máa dágbére fún mi ni mi ni jó jáde ó yọ jáde ni. mo understand mo understand <sighs> madam ẹ ṣáà ní sọ̀rọ̀ ṣe é tẹ́yìn bá ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe kí lẹ fẹ́ kí mọ́mì ṣe. <sighs> ok ẹ jẹ́ ẹ jẹ́ ayọjú sí mọ́mì ẹ jẹ́ ayọjú sí wọn. ẹ jábàá mi pé wọ́n ẹjọ́ <laughs> ẹjọ́. ẹja lọ ẹja lọ ẹja lọ ẹ wo ẹ tètè já lọ. kí ló ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀. àwọn èèyàn tó wọlé nìyí sí i náà mú ròyìn wá pé wọ́n tún ti pàdé yẹmí pàdé ah! yẹmí o. ọmọ méjì ah! oh. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. ó o ah! ó o. kí ló lórí àgbáwá kan náà fi báyìí o. ọmọ oh. méjì ọ̀tọ̀ọ̀tọ̀ oh. nǹkan tó tẹ̀ wá ń ba èmi lẹ́rù báyìí nǹkan kò gbọdọ̀ sáré kàn nǹkan kò gbọdọ̀ ṣe o nǹkan kò gbọdọ̀ sáré mọ́ o torí rẹ̀ mọ́ bí nǹkan bá ẹ ṣe ìjọ láti dà wá. àmì o. àmì o àmì o ọ̀rọ̀ balẹ̀ kan bá lé kan jẹ́jẹ́ mi ni mo jókòó mo ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ orí mi náà lè máa dàlé ṣé ẹ wá síbi wàá mú mi ni. rárá sà àwa láti wá àrẹ́sì yín a kàn fẹ́ wá béèrè ìbéèrè kan tàbí kejì lọ́wọ́ yín ni lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí sà. ó yá eh, ẹni ṣọlẹ̀. ẹ má bínú sà àwọn Yorùbá ní kọ́ọ̀gùn kọ̀ọ̀gùn kọ́ọ̀gùn àkórapá kọ́ọ̀gùn sọ̀nà wọ́n ní kò sẹ́ni tó máa ń mọ̀wà ìyàwó ju ọkọ ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó máa ń mọ̀wà ọkọ bí ìyàwó ẹ má bínú sà ẹjọ́ akẹ́kẹ́ sọ díẹ̀ fún wa nínú àwọn ìwà tí ọba adéọba máa ń wò nígbà ayé wọn. Ah, ẹ ṣe ẹ̀gbọ́n mi ò lápọn ẹ̀gbọ́n mi ò ní àpọn rárá rárá àmọ́ ó ní àtẹnumọ́ ah, ẹ̀gbọ́n mi látẹnumọ́ ṣe rí bàbá bàbá àwọn bàbá tó wa. owó náà ti wá tẹ́lẹ̀ ìdò ẹ̀dẹ̀mọ̀ yìí pé owó wọn rọrùn àwí ìmẹ́nu kúrò ní ti owó. ẹ bọ́sà ǹjẹ́ tí ẹ lè sọ fún wa bóyá kábíyèsí ní gbólóhùn àsọ pẹ̀lú èèyàn kan kó tó di pé wọ́n jáde láyé. Ah, ẹ̀gbọ́n mi ò ń bá ẹ̀yàn jà ó ti ọ̀. ṣùgbọ́n èèyàn ò lè jẹ́ ọba kó má lọ́ta bẹ́ẹ̀ni èèyàn ò lè jẹ́ ọba kó má ní ọ̀tá gbogbo tó ṣẹlẹ̀ ó lè jẹ́ àfọwọ́fà ẹ̀gbọ́n mi ni náà pé èèyàn ò ní ìjọba kó má ka èèwọ̀ fún ó lè jẹ́ wípé ẹ̀gbọ́n mi fúnra rẹ̀ ló bu májèlé sí i inú tí tó mu káṣírí má bàa tú torí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó má jẹ́ pé ó ti ṣẹ̀ sí nǹkan kan ló jẹ́ kán tètè wà wọ̀rọ̀ kọmíṣánná. ẹ má bínú sáà ẹ jọ àwọn nǹkan èèwọ̀ wo ló lè jẹ́ kó bá gbé oògùn jù. tí wọ́n bá jẹ ọba ó láwọn èèwọ̀ kan tó máa ń kà fún un tí wọ́n bá ti wá ṣe àwọn àṣìṣe yóò ti di dandan kó ṣígbà wò ṣìgbàwò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó di dandan kó ṣìgbàwò téèyàn bá ti ṣe àwọn nǹkan kan tí ò yẹ kó ṣe elérò àsùnbí hmm. elérò àsùnbí. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jẹ́ ká dé ta ẹ wá lọ wù ẹ jọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ̀yin ìyàwó ẹ máa bọ̀. ta ni eléyìí ẹ máa bọ̀. ṣé o mọ tí yóò ni. ẹ wò ẹ wò. tani. ẹ wò bá ṣe rí rè ẹ wò bá ṣe rí rè ẹ wò ẹ bá ṣe rí rè o. Débọ́lá! Ah! Ah! Débọ́lá! Débọ́lá ah! ṣáà dé! Débọ́lá! Bá ṣe bọ́tà la rí. Bá ṣe bọ́tà la rí. Bá ṣe dé tà la rí o ayé ah, mi. bó ṣe jẹ́ ah, ayé ayé ìkúlẹ̀ àbí eh? Combine, Sir, would you get our boys ready, sir? Okay. Ah, mo ti bá àwọn olóyè yẹn sọ̀rọ̀ and they told me that the money is ready. Okay, sir. Ìwọ àti Dèjì, ẹ make sure pé ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ kẹ́dẹ̀ get our boys in arrested. Is that clear? Yes, sir. You can go. <sighs> nínú ìlú ìlú àwọn guys ní guts. Okay. kí ló Hello, kí Hello, Jale. kí ló jẹ lójú ẹ. ẹ. adégòkè àdàbọ̀ ẹ tó ń pè gèdè bíi pé ẹyẹlé mi ò gbọ́ <laughs> ẹyẹlé mi kúkú gbọ́ títiri ní tiri kìdẹ́ ń ṣe o mo kàn fẹ́ jẹ́ kí òjò ẹ̀sìn ẹ̀ tó ṣú kọ́rọ̀ ni kí n tó mọ irú ẹ̀sìn tí màá fi ẹ ṣe. mo mà dáràn kẹ́ ẹ máa gbà mí mo rò pé ilá ni màmá ẹ̀ ń tà lọ́jà ọba ṣẹ́mi ló ń wẹnu sí ẹ gbọ́nà tọ́mọ̀tì ẹ̀ sọ pé ẹran kó fẹ́ dùbù ẹkùn ṣébi ìtajà ni gbọ́ ọjọ́ tí ajá bá dùbù olóòlà níjú ọjọ́ yẹn ló máa fẹ́ jẹ́wé. dá padà tí ṣàǹgbọ́ bá ń paraba tó ń fa ìrókòyà bígí láti tèmi kọ́ adégòkè gbogbo ọgbọ́n tó ń da láti dórí àpèrè pátápátá ni mo mọ̀ àmọ́ kàkà kíkún má jẹ ṣèṣe ayé àfi ṣàwàdà lásán ni. wo ṣòro yé lọ́rọ̀ ẹ ó lè jọba ìlú ìlójú mi èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. mo tẹ wú ẹ mi ò rí ẹ mi ò rí ẹ o ìwọ dànù mi ò rí ẹ o ìwọ ṣá tọ́balẹ̀rọ oníwọ̀ ló máa kọ̀yàn pàṣẹ ìmọ̀ràn ìgbín ni wọ́n bí look at my face wojú mi wọ́n dáadáa iná ni mi o èmi ò mẹ́ńtọ́ dá mi o tó bá fi orí jóná màá jẹ́ kó gbóòórùn ara ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wàá gbọ́. kí obìnrin ta àtọ̀rìn kí ọkùnrin ta àtọ̀rìn ó dá mi lójú wípé ẹnìkan ó máa ná mi lẹ́sẹ̀ ju ẹnìkan lọ ọdẹ. ọmọ yẹn dẹ́fẹ̀ẹ́ fi kú ṣe fàjẹ́ mo rò pé tètè dé ń pè ẹ́ tó máa ń tọ́ ń jẹ́ bẹ́ẹ̀ tètè dé oromadìyẹ ọmọ àwòdì ìyá ẹ ló máa ṣá kí ló ń sọmọ yìí. ó dẹ̀ ń jẹ́ kí n rẹ́rìn ṣá tó bá mọ̀ mí kò ní kò ní máa ṣe ogún tó ń ṣe mo rò pé màmá ẹ̀ ń ta ilá ilé ọ̀làdùn òní gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀là ní ọ̀run gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà forí o abẹ́ ọgbà bẹ́ẹ̀ bá gbà fọlọ́ abẹ́ ọgbà o orí adé nìyí. ọgbọ́n rọrùn mìlà ọmọ alẹ́pọ̀ lọ́bẹ̀ wọn ọjàdí alẹ́ran lọ́bẹ̀ wọn ọjẹran fífí alákẹ́dún ọmọ ilé alágbẹ̀ẹ́dẹ́ orí wọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbìndègbín ibi wọ́n gbé rọgbà ahún dáhùn ibi wọ́n ire ọ̀yẹ̀kú pàbà ire lórí ifá hmm. ọ̀yẹ̀kú pàbà tòkè bẹ́ẹ̀ ní òléègún adéáfúnlámọ̀tán eléyìí tó dégbò sẹ́sẹ̀ òsì tó ń lọrè mọ́tọ̀tún lámọ̀tán ó ara rẹ̀ ló ń tàn jẹ́ ó ah, ifá sọ̀rọ̀ o. kí ni ifá wí o. Hmm. bí gbòǹgbò bá gún ni lẹ́sẹ̀ tá a lọ rè é yàdá ọmọ aráyà máa kọ́ ni lẹ́sẹ̀ tí ó ju gbòǹgbò lọ kòkòrò tó jẹ̀gbá ìdí ìgbà ló wa ńṣe là ń fewé èyèrè pewé èyèyè tá à ń fewé èrò kò pewé oro kádéṣe ti ń bẹ láhàámọ́ òun kọ mọ́ nǹkan kan ah, ah. ìyá oníyà ló ń jẹ. ìyá oníyà. bẹ́ẹ̀ni. awo. láhàn mi ni bàtà ké ló tún fún ọ̀gángan bí ẹyẹ bá gọ sí ni ẹ sọ fáwa káwa ọmọ bá sì jùkú ẹ. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ètùtù láṣẹ sí ọ̀nà kan ṣoṣo tó wọnú ìlú yìí wá láàgbétùtù yìí ká ohun ètùtù lọ́nà mọ́kànlélógún nínú igbá mọ́kànlélógún àti àwọn ọmọ obìnrin mọ́kànlélógún tí wọ́n rẹwà tí wọ́n mọkùnrin rí ni wọ́n gbétùtù ọ̀hún bá a bá ti wá gbétùtù náà tán ó dá mi lójú pé lẹ́yìn ìjọ méje àwọn ọmọ ọba òfẹsẹ̀ ara wọn rìn wá sínú ìlú. ọ̀dà Ifá kí lohun ẹbọ kí lohun ètùtù. àwọn ohun tí wọ́n fi ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú yìí ń lo ohun ètùtù. aṣọ pupa aṣọ funfun. ìyẹ̀rù òsùn. ìlẹ̀kẹ̀ iyùn. àtàrẹ. atóbi ẹ̀là. orógbó àtàwọn ọmọbìnrin tí mo sọ yìí ńlẹ̀bọ́ bá fi ńlẹ̀bọ́ bá dà lẹ́bọ́ dòde ọ̀run koroko jáko. Yeah ẹni mojú sùnkún náà ni ọmọ àtìtù ó dáa bẹ́ẹ̀. aleluya aleluya aleluya. àṣìyé ìgbé tí a bá lẹ ẹ ìjókòó. ìyàwó mi dẹnu sọ fún wa ẹ ra ma. ẹ kú ṣe olúwa sá. yes ma. ọlọ́run aṣàgbára rẹ̀ tó. àmín ma. Hmm. olúwa. èmi ni mo ní kí ọkàn yín pè yín wá. Oh, olúwa ṣe rí ọ̀rọ̀ yín ò gbàdúrà bẹ́ẹ̀ ni kò gbàwẹ̀ àti irú ọmọ bí yín ọwọ́ yín ló wà. ọwọ́ mi báwo. Hmm. bẹ́ẹ̀ ni ah. ẹ̀mí mímọ́ o ṣé tí n bá bá yín sọ̀rọ̀ ṣé ẹ máa gbọ́. màmá wọn ṣe ní ìtàbá ní kìí ṣe kí nítorí ọ̀rọ̀ mi máa ń bọ̀. ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o. ẹ olúwa bẹ́ẹ̀ ni ọlọ́run á gbàdúrà yín. àmín àmín jésù. a mú mi rí nígbà kan rí. tí ẹ lè bá dá májèlé tó tẹ̀ ẹ́ sọ fún ìkàlẹ̀ nínú ṣe ẹ Jésù ṣé ni màá dúpẹ́ ó bàbá ah, ṣe rí iṣẹ́ tán gbé fún yín gbà yẹn. Mm òun ló ṣokùnfà ìrọmọbí yín. Ah! Eh! Hmm. Ah! olúwa. kí ni ṣíṣe alàgbà. Hmm, bẹ́ẹ̀ ni ah! ẹ̀mí mímọ́ o. Hmm. madam tẹ bá fẹ́ wá di ọlọ́mọ láyé tẹ fẹ́ fi inú yìí ṣoyún tẹ sì fẹ́ fẹ́yìn gbọmọkùn ẹ lọ ṣàtúnṣe àìṣàtúnṣe tẹ bá gbọ́ pa òjò ló kàn ó ẹ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. Hmm, olúwa pásítọ̀ àtúnṣe irú ìwò ẹ ṣàlàyé hmm. fún mi. madam eh? ẹ lọ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tẹ́ bò ní kọ̀kọ̀ ẹ tú sí gbangba ah. mo sì mọ̀ pé àdúrà yẹn á gbà. torí tẹ́ ẹ bá ṣe tẹ́ bá gbọ́ pé ah. òjò ló kàn àdúrà yẹn á gbà. ọlọ́run mi rírẹ máa sin títí ayé o àmì o. Mm. pé ọ̀rọ̀ yìí lówó mọ̀ ńlá ronú ibo la fẹ́ bá yàrá ọ̀rọ̀ ìjàna. ọ̀yẹ́ nìkankan. bẹ́ẹ̀ni ṣe tẹ wàá rí ìkọ̀tọ̀ wá kọ́ ìmúlò nínú nínú ìwádìí táwọn agbófinró ṣe adúgòkè àbúrò ọba wọn ní ó sọ pé àwọn nǹkan kan wà tí ọba gbọ́dọ̀ ṣe tó bá wà lórí ìtẹ́ ìbọn ṣe lóòótọ́ ni. lóòótọ́ ni ṣe rí tí ọba bá ti wọ ìpè bí ó ní àwọn ìbò kan tí wọ́n kà fún tí ò gbọ́dọ̀ ṣe. ká gbà wípé ó bá ṣe mistake ó ṣe irú àwọn nǹkan yẹn kí ló máa ṣẹlẹ̀. Ah, ah, nǹkan burúkú ni o ọlọ́mọdé àríwẹ̀ o inú ọba bẹ́ẹ̀ mọ́ sí gbáwé o. ẹjọ bí irú àwọn àpẹẹrẹ wo lèèyàn máa rí. Ah. ṣe rí lórí ọ̀rọ̀ tó wà lọ ẹ wo bí ẹ má lu ẹ̀dá ara yín láàmú bẹ́ẹ̀ ni àbúrò ọba adégòkè ó ní kán mú dáadáa kán sì tẹ táde sí inú dáadáa torí ọwọ́ àwọn méjèèjì ọ̀wọ́n lọ́rọ̀ tó wà lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún. Hmm, agogo ẹnu àgbàlagbà kan ẹ máa ṣe kí ló bá ìwà ṣé bí ìṣèjú àwọn olóyè ní eléjù bàrà ti dífá tóní tádé ṣe ò mọ́wọ́ kò mẹsẹ̀ nípa kú kábíyèsí. ìdákun ta ló wá pa kábíyèsí. ìyìn ọ̀yẹ́ nìkan kan ọlọ́ọ̀ nìkan nìyí. mr tadeṣe ṣẹ́rí fífi sílẹ̀ kan fi ń sílẹ̀ ṣe kò mí ìgbà tí bọ́ọ̀lù kéèsì is that understand? àmọ́ àwọn olóyè ìlú àwọn ọlọ́ọ̀ká fi wọ́n sílẹ̀ kájẹ́ kẹ́ padà sáfún. And make sure pé gbogbo movement yín pátá gbogbo movement yín pátá kò gbọdọ̀ kọjá ní àfihàn yes sir and any attempt they bá make láti sá lọ tó ọlọ́pàá bá báyìí i make sure pé pẹ́ lẹ́wọ̀n yes is that clear. yes sir yes sir yes sir. good officer rose. sir. ọ̀gá ti sign bail bond wọn so gbogbo ẹrù rẹ̀ tó wà lọ́wọ́ yìí ẹ dá padà fún kẹmú lọ sáàfin ẹ make sure pé àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ monitor dáadáa is that clear. yes sir. please take him out ẹ ṣeun ẹ ṣe sàn. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Bọ́lá kí la fẹ́ ṣe sanwó ètùtù wọn fẹ́ gbé ní palace kí ló kún ẹni pé ètùtù ṣé wọ́n fẹ́ bá wọn gbé ẹbọ ṣé o gbọ́ tí o sọ wípé virgin twenty one ló gbọ́dọ̀ gbé ẹbọ yẹn. èmi ò gbọ́ o ó dáńbó ló ti gbọ́. ó dáa ṣé mo kó máa sọ wípé etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwa tá à ń jẹ́ bẹ́ẹ̀ ni. Hmm. mo kú gbọ́ ni. sórí ìwọ pẹ̀lú gbọ́kúgbọ́ ẹ̀ kọ́lọ́ má jẹ́ kó lọ gbọ́ etí etí ẹ̀ máa fi di àti pé gan kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ virgin fi tí wọ́n tí wọ́n ní kọ́ lọ wá wa ṣé virgin ni wọ́n ni. virgin lèmi èmi ò tí ì mọ ọkùnrin. ah you say what. àní virgin ni mi ò tí ì mọ ọkùnrin. Hmm. Hmm. ìwọ fẹ́ jì ìwọ èmi ìfẹ́ sọ̀rọ̀ mi síta. ìwọ virgin. o ò ní trust mi. èmi gbogbo lè sọ pé virgin mi ṣòro complexion mi ni mo dúdú. bàbá mi ni mo jọ. ìwọ ti pupa jù wá tètè ṣá ẹ. bàbá bàbá mi ni mo jọ o dá rẹ. ìwọ <laughs> a jẹ́ pé virgin lèmi gan <laughs> nǹkan ṣẹlẹ̀. pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ náà àfilẹ̀ sọ pé yẹn padà sí sùn. ẹ wọ ẹnu ìṣonú lé jàre. bákan lọ́wọ́ má ti èrú dá lóhùn bó ṣe wà yẹn èmi èmi tèmi ti sọ fáwọn ẹ̀ṣọ́ tó wà ní géètì pé kó má jẹ́ ká arábìnrin yìí jáde síta adéṣẹ́wà o ò lè jáde síta mo ti sọ fún ọ ní jẹ́ òkúrò géètì yẹn torí ẹni tí wọn náà máa fi tiẹ̀ kó bá níwọ̀ náà wá báyìí. má mi ṣe mi ò ní padà sí àlàáfíà ẹ àti well-being ẹ òun ló ṣe pàtàkì sí mi. Deborah. Bẹ́ẹ̀ni kí ni àrídájú tí wò rí tó o fi mọ̀ wípé Deborah ti mú kàn. àárọ̀ yìí ni mo gbọ́ tó ń sọ fún Bọ́lá wípé òun ò tí ì mọ̀kùnrin. ó dẹ̀ dá ẹ lójú. fúnra ẹ̀ ló fẹ́ra rẹ̀ ṣàlàyé fún Bọ́lá kò tí ì mọ̀kùnrin. àkùṣebùṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à á jẹ́ pé ohun táwọn lọ ṣòkòtò ó wà lókùn ṣòkòtò nìyẹn. Ah. ilé ọlọ́dún àmọ́ ọlá ní ìyọnu gidi ṣùgbọ́n bẹ́ẹ̀ bàbá forí ohun abẹ́ ògbà orí adé ní ọdẹ sọta ilé tọ́lọ́run ti mọ́ tó dúró ẹ̀dá tó lè wọ. àṣe ní í ṣe lásán pàǹsà ẹ ò lè díṣẹ́ ọlọ́run. ṣó ṣe ń bínú sí mi ni. wọ́n kí ni pọ́blẹ́mù ẹ̀ woman yìí kí ló ṣẹlẹ̀ kan kí ni pọ́blẹ́mù ẹ̀ náà ó dẹ̀ fi mí lẹ̀ kó yẹ kí n relax kó yẹ kí n sùn látàárọ̀ tí mo ti jáde. ṣó ṣe ń bínú sí mi kó yẹ kó sún bíbá yín náà. ok wọ́n ló máa sọ ibi tí màá sùn sí mi nínú bedroom mi àbí wọ́n ló máa sọ ibi tí èmi máa sùn nínú ilé mi eh, àbí. but you are not meant to be here ó yẹ kó wà nínú yàrá pẹ̀lú mi nínú àwọn jẹ́ kí n sọ kinní kan fún ẹ èmi àti ẹ a lè jọ sùn sínú yàrá yẹn ọ̀ǹtì tó bá tó ṣe nǹkan tó yẹ kó ṣe tó bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe ẹ eh, ẹ eh, it is there mo délé mọ̀kàn tó máa ṣe lérò rẹ ṣé o gbọ́ nǹkan tó mo sọ fún ẹ ok ọdẹ ló pè mí náà. fọ́lọ́ abẹ́ ọgbà o orí adé ni kò ní sọ̀tà o ilé ọ̀làdùn ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyọ ẹ̀rọ gbà yìí mi ká ẹ̀rọ gbà yìí mi ká nítorí pé kí ni ìró kan mọ gbọ́ ni mo fi bá wọn yà ládó hmm. ìró ìlú bàmùbàmù bàmùbàmù bàmùbàmù ni mo gbọ́ mo bá wọn yà nífọ̀ èmi tí mo rí ọ̀nà títí mo dẹ́lu òṣòro kí so níbi tí kú ti ń pa wọ́n lẹ́yọ lẹ́yọ̀ lẹ́yọ̀ ìjà ìwọ ẹkú kí ló dé ó ní torí èsù fún láyọ̀ ní tó fojoojúmọ́ gbọ́ra lọ́wọ́ èsù pé kèrè ti fi jọ́kan dúpẹ́ èmi wá dúpẹ́ tèmi lónìí o ẹ méjì ó hun mi ẹ méjì ó hun mi òní ògúndógúndó mo ti bá wọn jẹ nínú yín àrò ló ṣe bẹ tiẹ̀ tí mo kọ́kọ́ bù jẹ níbẹ̀ sí gbígbà dáná fi gbómi fún mi hmm. eégún lé bẹlẹ́gbọ̀ tún àwọn abọ̀rìṣà lẹ́bẹ̀lẹ́gbọ̀ sí wọ́n wá pa kírírírí mọ́tò ẹtí àwo ọbẹ̀ jẹ́ ìjọba ìgúnnugún ayé o ìgúnnugún ayé o ẹ̀yin tẹ́ gbé ẹbọ bá rìn pọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ rẹ̀ bọ̀ wọ́n ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kẹ́ wọ́n á mi nígbè tèmi ẹ̀ wọ́n á mi nígbè tèmi ẹ̀yin ọmọdé dà ẹ̀yin dà ọyẹ jáde sí mi ẹ̀yọ ojú sí mi láwọ̀ níyàn ẹ òní òkúndókúndó mo ti bá wọn jẹ yín ọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ tẹ̀ tí wọ́n bá wọn bùjá níbẹ̀ ṣe bí gbàdá ni wọ́n fi gbọ́ mi fún mi eégún lé mbẹ́lá pọ̀ tún àwọn àbọ̀rìṣà lé mbẹ́lá pọ̀ sí wọ́n wá pa kí ni bó tún ṣe tí àwọn ọmọbẹ̀jẹ̀ ń jọba ìgúnnugún ayé o ìgúnnugún ayé o ẹ̀yin tẹ́ gbé ẹbọ ọba rẹ̀ kọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ gbèsè rẹ̀ bọ̀ olùdẹ́gun àjàdẹ́gun ọlọ́bì àjẹkọ̀ ní dẹ́gun kó tó wọ̀ níwọ̀ àgbàrá òsì ní dẹ́gun kó nítorí pé kí ni òní ògúndógúndó mo ti bá wọn jẹ yán àrò ló ṣe bẹ́tẹ̀ tí wọ́n bá wọn bùjẹ́ níbẹ̀ ṣe bí gba adé náà fi gbọ́mi bómi eégún lé bẹ́lápọ̀ ọ̀tún àwọn bòrìṣà lẹ́ bẹ́lápọ̀ òsì wọ́n wá gba kírírírí mọ́tò tẹ́tí ẹ̀ wo wọ́n fẹ́ jẹ́ ìjọba igúnnugún ayé ẹ̀yin lẹ gbé ẹbọ bá rè kọ́ lóòrùn jọ kìnìún àná ẹ sì dúró tá a gbèsè rẹ̀ bọ̀ ọyẹ wa gbélé náà lọ́wọ́ mi àjọ gbọdọ̀ ọdún kan ẹran lóde ayé àníkọ́nà kan ẹran lóde ọ̀run àwìn mọ̀ yẹ̀hùn àwo ni ọ̀rọ̀ tá a jọ sọ ọ̀gbẹ̀rì ọ̀gbọ́dọ̀ gbọ́ àwìn mọ̀ yẹ̀hùn àwo ni ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o epo ni mo rù kò sì gbọ́dọ̀ fọ́ ará ìlàwẹ̀ ará ìlàwẹ̀ mo mo rẹ́pọ̀ mo rẹ́pọ̀ ibi àbíkadé yìí o àbùsẹ́bùsẹ́ saki mọ́mọ́ tó lọ́rọ́ wọ́n dá mi lójú pé jẹ̀bú ló lè pè àwọn ìjàlẹ̀ lọ́làṣẹ oró tó ń bẹ ní saki mo pè yín ẹ wá jẹ́ mi ní mòho èpè tó ń bẹ ní jẹ̀bú mo pè yín ẹ wá jẹ́ mi ní mòho àṣẹ tó ń bẹ lẹ́nu àwọn ìjàlẹ̀ mo pè yín náà ẹ wá jẹ́ mi ní pè tèmi nítorí pé kí ni bá a bá fi gulugi èyí ó gbóhùn gini ògbólógbòó ewúrẹ́ ló ní túẹ́túẹ́ lẹ́nu ògbólógbòó àgùntàn ìyún àsìmọ́lí jọ̀lọ̀jọ̀lọ̀ jọ̀lọ̀jọ̀lọ̀ jọ̀lọ̀jọ̀lọ̀ lọ́rùn olódìbá fún àrá àrá ọmọ ajá mọ́ jẹ̀bi àrá tó bínú wọnú gbó ọ̀pàgbà ẹran wọ́n ní ìwọ àrá o ti jẹ̀bi àrá lòun ọ̀jẹ̀bi àrá bínú wọnú gbó ọ̀pàgbà ẹja wọ́n ló ti jẹ̀bi olóhùn ọ̀jẹ̀bi àrá wá bínú wọnú ìlú ọlọ́ọ̀rẹ́ pa igba èèyàn wọ́n ní ìwọ àrá o ti jẹ̀bi àrá lòun ọ̀jẹ̀bi gbogbo tí bá ṣẹlẹ̀ yìí lónìí wọn gbọ́dọ̀ jẹ̀bi ayé ẹ̀yin tọ́lá yóò ẹ má béèrè lọ́wọ́ mi ẹ béèrè lọ́wọ́ àwọn ìyá egúnnugún ayé o ẹ̀yin tẹ́ ẹ dúró jákè ní àná tẹ́ ẹ gbé ẹbọ bá rè kọ̀lú ọ̀run tẹ́ ẹ ṣìgbó tẹ́ ẹ gbèsè rẹ̀ bọ̀ ọyẹ wa gbélé náà lọ́wọ́ mi ẹgbẹ́ ayé ti wí kẹ́gbọ̀rún ọgbà nítorí pé kí ni ó ti nú kanran lóde ayé mo fẹ́ kọ́ là kanran lóde ọ̀run ẹ̀yin ọmọdé wọ̀nyí ojú kòró àgbàdo ojú kòró jẹ ní mèsàwó lótú ọyẹ gbélé. Ah. ẹ̀yin ìyá ni mo rí yìí ẹ dákun sí òsì tí mo bí rí yín. mo lẹ tẹ́ ṣe márùn mi là ń gòkè ní àná ó ní pé àjẹkù ní pọmawo bàjẹ́ bá pọmawo ilẹ̀ lọ́dà. àwọn gbanu rẹ sọhùn irọ́ ló pa ó ti fi gúdúgí ó ti gbóhùn igi ó ti fọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ti gbóhùn ọ̀pọ̀ ẹ̀ lónìí ló mọ̀ pé yàrá kan kì í gbàkùn kó tún gbàjá. àánú yín máa ń ṣe mí kẹ́yìn kékeré ẹlẹ́yẹ tẹ́ ẹ̀ tí ì gún yẹ èmi ọ̀sán pé kẹ́yìn ọmọ mu tábà àmẹ́yìn kéyìn fábà mu tábà nu ẹ̀yẹ tí jẹnu rẹ̀ bá jábọ́ sọ́kùn lélẹ̀ mi yóò di àpasun. ẹ bọ ilé òye wọlé. wọlé wọlé bọ́ọ̀ bá wọlé bọ́ọ̀ bá èrò tó gbọ́dọ̀ fọlẹ̀ ẹ̀jẹ̀ tó ọ̀dọ́mọdá. kàlàfíà jọba kírun bí gbẹ̀yìn kàlàfíà jọba kírun bí gbẹ̀yìn náà kàlàfíà jọba káyé tán kàlàfíà jọba láàfin. pẹ̀lẹ́ ọpẹ́lọpẹ́ elédùà ewu náà ìpàwòdì akíọkú ewu akíọ káàbọ̀ sáàrin wa orí àwọn alálẹ̀ tí ń tì ọ́ lẹ́yìn tó fi há síbi ọlọ tó fi dé Elédùmarè ò ní fi ọ́ lẹ́ǹgbà kọ̀ọ̀kan um, prince ó ní àwọn ọ̀bẹ̀rẹ̀ kan táwọn máa bí ń lẹ́yìn kan wa kan torí ọwọ́ wa gbọ́dọ̀ bá àwọn tó iṣẹ́ burúkú yìí. ẹ ṣeun ọlọ́pàá ọkọ ọba àtàdá ọba ò ní ṣayín lẹ́sẹ̀ ìbá ò ní ṣèèṣì bá yín o wọn à ní dojú ọ̀tá kọyín tààràtà èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ wo ẹ wádìí gbogbo àwọn tó jẹ́ àmọ̀òkùnsìkà tí wọ́n dúró nú òkùn tí wọ́n sọ̀kù nulẹ̀ ẹ tún ọjà ẹ gbìyànjú kẹ́ ẹ rí pé ẹ wú wọn tegbòtegbò kí wọ́n mọ̀ lọ́ọ́ di àkékù ejò wọ́n mọ̀ bá a máa sọ̀rọ̀ bí agbọ́n ẹ ti gbọ́ Olódùmarè ó fún mi ṣe o. ẹ dákun gbogbo àwọn security tẹ ẹ fi sí ààfin àti gbogbo àwọn tí ń sọ gbogbo àdúgbò tó ní í ṣe pẹ̀lú ààfin ẹ fi kún wọn ẹ jẹ́ wọn pọ̀ sí i àyàn ilé ọba nǹkan kan gbọ́dọ̀ ṣe o abẹ́rẹ́ ilé ọba ò gbọ́dọ̀ bọ́ sọnù o bèlè ń ta ṣe ewúrẹ́ ilé ọba torí pọ́ jẹ́ àfitálákọ̀wé bọ̀ ni bó ṣe ṣẹlẹ̀ wọ́n yẹ ká rán Ṣàngó ni kí Ṣàngó bá gbogbo bẹ̀ jẹ́ Ṣàngó tí ó máa là. òòṣà tí Ṣàngó lè nà ó lè sáré ni eré lè sá o. ó lè sáré ni. olóyè ẹ̀yin ẹ̀ máa làágùn jìnnà wọ́n ní ìtúnra mú òun lè já ẹkùn àwa náà ti wá múra lẹ́dẹ̀ wọn báyìí. ìdágìrì yìí sì já mọ́ lẹ́yìn ẹkùn ikú ò ní já yín. olórí ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín yìí ọmọ yìí ò gbọ́dọ̀ gbàlejò kankan mọ́ báyìí kọ́ fara lélẹ̀ kọ́ wẹ̀ ìwọ ayọ̀ọ́lá ṣe ń jẹ fún un bòmí fún kọ́ wẹ̀ kó lóògùn kó sùn dáadáa bẹ́ẹ̀ ni kẹ́ni bá béèrè ẹ̀ kò sí nílé ni o ẹ ti gbọ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọ̀yọ́ ọlọ́pàá ọbẹ̀ bọ́ lọ́yìn. Thank you. ìwọ òun lọ oyà ni àbí ojú dìgbéra láti wáyé ṣé kò sí. Ah! ó wà kìí ọ̀rọ̀ lórí ilé wa. Màápè wa. Màápè ọ̀rọ̀ lórí ọmọ ọba tí mo bá yín pààrọ̀ lọ́jọ́ sí mi. Ẹ ó ti bà yín jẹ́ ó ti bà mi jẹ́ tó pátápátá. lọ́nà o. I've been married for the past fifteen years. mi ò rọmọ bí mi ò lóyún àárọ̀ dálẹ́rí olórí medically I've tried everything olórí mo try IVF nothing is working nígbà tí gbogbo ẹ̀dẹ̀ sún mi mo lọ rí pásítọ̀ mi pásítọ̀ mi ló jẹ́ kí n máa mọ̀ pé ó láṣìírí kan tó wà láàrin mi àti ẹ̀kọ́ tí n bá dẹ̀ jẹ́wọ́ mi ò ní bímọ mo dẹ̀ ti rẹ́dà ti jẹ́wọ́. Ah! èèwọ̀ Fọláṣadé. o ah! fẹ́ lé mi kúrò láàfin. olórí ah! èmi náà fẹ́ bímọ àbí ṣé màá wà láyé lásán mi ní bímọ ẹ fẹ́ pé mi náà kápò rẹ̀. àlejò ni àlejò ni. mú fọláṣadé wàá máa lọ ògiri létí o tó bá di ọ̀la hm, pàdé mi ní ọ̀la school hotel ní òkèèrà ńlá àjọsọ dáadáa ń bẹ̀. ẹ lágbo mélòó.

aṣọ oúnjẹ fún wa nígbà ṣé gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ kí n ṣe wọ́n ní ìgbà yẹn le ọkọ náà ti dàrú fún mi náà ká ní pé mo mọ̀ nínú ìwé ṣe é mi olórí òkúta ẹṣin ẹsẹ̀ rẹ̀ ti yọ síta gbogbo bẹ́ẹ̀ ṣe gbé òjò fún àìná tí ẹ gbé ẹ̀nà fòjò gbogbo ẹ̀ pátápátá ni fúláṣadé ti ṣàlàyé fún mi. ọ̀rọ̀ ètò mi láṣìírí. ẹ má ṣe àkọ́kọ́ ṣebí torí pé tó bá tásìkò àtijọba wọn ò lè fọ́ máa lè jọba òun ló yẹ kẹ́ ẹ lọ gbé ọmọ àdùnní coke kẹ́ ẹ gbé fún olórin láwùn <laughs> ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin lẹ́gbọ́n jù. Ah. Ah, Yétúndé jọ mo fi Ọlọ́run bàbẹ bá mi sílé má pa mi síta jọ má tù mí láṣìírí dáṣọ àṣírí bò mí ah, eré ọmọ ni mò ń sá eré ọmọ ni mò ń sá jọ ò dé jọ. àwọn ọmọ náà wà dábàá. ah hmm. ah. ọkọ ti kú mi ò rí wọn mọ́ ó tẹjọ ìtúndé má jẹ́ kí tèmi gbé láàfin má jẹ́ kí gbogbo ìyá mi já sásọ ó tẹjọ jọ má tú mi láṣìírí jọ. a ti bùyàn láṣìírí ọ̀lẹ torí pé tó bá máa kú ọwọ́ rẹ̀ ló máa fi fà á èyí tó dẹ̀ tún ní kúre náà ọwọ́ àì ló máa fi fà á tẹ́ bá fẹ́ kí n tún yín láṣìírí ọkọ mi ló gbọ́dọ̀ jọba ẹ̀yin ẹlẹ́dẹ̀ gbọ́dọ̀ wà adégòkè mà gbọ́dọ̀ jọba ẹ̀dẹ̀ gbọ́dọ̀ bá gbogbo àwọn olóyè ìjà pátápátá wípé ọkọ mi nìkan fi jọba tó bá ti ṣe yẹn àṣírí ẹ̀ ti bò. secret of bẹ́ẹ̀ ni. mo ti bọ̀ ọkọ ló máa jọba. kí n tó wá lọ láti ìsìnà báyìí báyìí báyìí gbogbo ibi tí ẹ bá mọ̀ gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ ibi tẹ́ ẹ mọ̀ tẹ́ bá lè lọ tẹ́ bá lè máa bá wọn sọ̀rọ̀ òun ní kẹ́ máa sábà yọ torí pé tí adé kàn bí ó bá jọba. Hey! wá gé kábàámọ̀ bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ah ah mo kú mo dáhùn ọmọ yìí ti kó bá mi ọmọ yìí ti kó bá mi ah ẹ̀sìn dé ah ẹ́ ah ah. ẹ ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí eléjùbà wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ nílẹ̀ yìí wípé àṣà àti ìṣe wa ní wípé tá a bá ti fẹ́ yan oyè ká fi fatọ̀ ká bẹ lẹ́rìí ìpín pé ń bo ni ká gbé adé oyè lé adégòkè ń du oyè èyún làbúrò ọba tó gbẹ́sẹ̀ adékànbí náà ń du oyè èyún jẹ́ ọmọ ọba tó gbẹ́sẹ̀ wá bá wa bí ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe wípé nínú àwọn méjèèjì èwo láàfijọba tìlú òròjú tìlú ọ̀rá ààyè tẹ́kù òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ tí gbogbo rògbòdìyàn ti ń bẹ ń lù yìí tí ò ní ṣẹlẹ̀ mọ́ òun la fẹ́ ọba wa béèrè ẹ̀yin ìlú mòye. àdìbì ẹ̀yìn mákọ àgbà ọ̀lẹ́ni ifá kì í purọ́ ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké ó gbáwọ́ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín amọ̀nàmọ́yé àtọ́rí ẹni tí ó sùn ọ̀ṣẹ́ ọ̀wọ́n rí àwọn aláwẹ́rẹ́ dífá fáláwẹ́rẹ́ aláwẹ́rẹ́ sunkún gbóhùn olétí ìwòrì awolẹ̀ dífá fúnlẹ̀ ilẹ̀ sunkún gbóhùn ògbóhùn aláwẹ́rẹ́ létí o ilẹ̀ gbóhùn aṣáwó débi ilẹ̀ gbégbùrè ẹ̀yin aláṣekù ẹni tá a bá mú jọba nínú adégòkè àti adékọ̀ǹbí kẹ́ ẹ wá fi hàn wá o bólógì ní bàgàjà ojú àtólé ojú àtóko ire ah, ìwòrì ọ̀bẹ ire n'est pas. bàbá gbójú lákàṣù ẹnìkan kì adiba fun wori fún wòrí tó renú so gẹ́gẹ́ bí ọmọ ẹranko ìwòrí obẹ̀rẹ̀ mama so ọmọ àwa ẹ lọ́mọ oyè bọ̀ obere obẹ̀rẹ̀ so ibà ń sọ wípé ọba wa ń afi ki a ba eléjùbà mọ̀ fún wa ní gbódìdí san o àwọn ọmọ oyè méjì ńláwa olóyè mọ̀ ní gbogbo aráàlú mọ̀ pé wọ́n ń du oyè yìí adégòkè àti adékànbí tó jẹ́ ọmọ ọba àná tó gbẹ́sẹ̀ kí wọ́n á lọ wá fẹ́ fanta tó máa dá dá ọ̀rọ̀ dúró dè táwọn tó máa máa fa ọ̀rọ̀ sẹ́yìn táwọn fọ̀rọ̀ sẹ́yìn táwọn ní eh, orí ọmọ ọba kan wà lórí tàbí kan ṣé ká máa dúró dàlejò táwọn àlejò táwọn ká máa dúró de pé kọ́mọ̀ bọ̀ bá wa jọba ni. lọ́ọ̀rì gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀rì dìde mílíọ̀nù lọ́ọ̀rì mú kọ́ lọ gbé bẹ́ẹ̀ ẹ tiẹ̀ ṣe máa wúwà báyìí sọ́ọ̀mọ̀ tẹ̀yìn akísàlẹ̀ wúre ni àbẹ́yìn àmọ́ ọgbẹ́ni ọlọ́kùnrin ògùn ntífà bá sọ ńlá ṣe ẹnìkan ò lè dọwọ́ wú láàrin àti alóde tó wà dáko èèyàn kan bí ẹ̀mejì ń dòrò da kálòlò. sọ ọgbọ́n tí báyọ̀ mú ọmọ kí mò ń kálòlò tẹ́lẹ̀. o ti gbàgbẹ́ tẹ́lẹ̀ owó ti di ọlọ́fọ̀ o ti kálòlò. ìsìn ìfọsọ́ àmọ́ adúlọ́dẹ àlejò tá a ti rí ni sábà àlejò tó. ẹ wo bí ẹ bá fẹ́ ká fẹ̀yìn ọwọ́ tanra wa jẹ bíi tọlọ́kùn ayò tó ní ení èyí ẹ̀ta sọ̀kan sí tọ́wọ́ sọwọ́ kúdúrú báyìí ìdí bá ń sọ gan ni wípé kábíyèsí elédùbà kò sí nǹkan tó jọ gbogbo yín lẹ mọ̀ wípé olórí àgbà ni mí tó túmọ̀ sí wípé mo mọ kábíyèsí dáadáa ẹ wo kábíyèsí ò lọ́mọ kankan síbi kankan. lọ́ba tán. tó bá jẹ́ ọmọ bíbọ adérọ̀gbà ní fátọ́ka sí ni adékànbí nìkan lọmọkùnrin tó kù lẹ́yìn ìgbà tí àwọn ti méjì tèmi ti kú tí mo dẹ̀ ti gbà fọlọ́hún ẹ jẹ́ kí adékànbí kó bọ́ sórí ìtẹ́ bàbá ẹ̀ kó jọba kí lè túbà kí lè túṣe. àlè ló a lè lò a sì wá ládé kan bí nìkan ẹ dákun ẹ má a máa fojú egbò tẹ̀lẹ̀ o ẹ má jẹ́ ká torí pé ayédayé egbò ká máa mójú egbò ká máa fi tẹ̀lẹ̀ o ẹ ti gbàgbé pé adégòkè tèmi ń sọ̀rọ̀ nípa èyí àbúrò ọba àná tó gbéṣẹ̀ ni adékànbí ọmọ bíbí inú ọba àná ni ẹ má wá jẹ́ àgbàgbé o ẹ má jẹ́ àgbàgbé o pé adégòkè tó jẹ́ ọmọ ọba gangan tó jẹ́ àbúrò ọba tó gbéṣẹ̀ ṣe é mọ̀ yí pé òun ló ra ló ní òun fẹ́ fi pẹ̀lẹ́kùtù tó ni pé ẹ̀gbọ́n lẹ̀gbọ́n ọmọ wọn mọ̀ jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wá gbé sẹ́nu ẹ̀ wá tó sọ pé ọmọ bíbí inú ẹ̀gbọ́n rẹ̀ ló yẹ kó tó wá dùn yìí ẹ̀ ṣe kúkú gbé fadégòkè ẹ̀ já gbé fadégòkè olóòótọ́ sí i. ta ló sọ fún ọ pé lọ́kàn bó o lo ṣe máa hùwà ọkùnrin yìí pàtó rí ọ bá ọ ọjọ́ rẹ o. wọ́n tẹnu mọ́ pàtó ìta ni ó nà wá. èmi ni wọ́n lù ọ. tẹ́gùn bá tẹ́gbẹ́gbẹ́gbọ́n ní tilé wọ̀ká náà. pẹ̀lú tó ń ṣe yìí àbùkù ń bọ̀ tí ọkàn o. ó ń bẹ̀ ń wáyé lukosi tiẹ̀ ní sùúrù balógun sọ́jọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ ni wọ́n náà wọ́n náà lẹ́ẹ̀mẹ̀wàá kí ló dé ẹjá ṣe sùúrù fa. ìyá wa ẹ ṣeun mo dúpẹ́ o ẹ pẹ́ fún wa o ẹ ṣe ẹ ṣe ojú òde ní tí kódà mi ò mọ̀ pé mo lè bá ọ̀rọ̀ báyìí lẹ́nu yín lọ́jọ́ tó àmọ́ èèyàn olóyè mi wá fẹ́ sọ fún mi kan ṣé ẹ rí ọ̀rọ̀ àti gbádé lórí àti ìjọba yìí èmi ò fẹ́ kó dá wàhálà lẹ̀ nínú ààfin tó bá ti jẹ́ pé ọmọ mi ò lè gorí oyè kò burú mi ò fẹ́ wàhálà fẹ́mi àti ọmọ mi ẹ jẹ́ ká fílẹ̀ nínú òkè kẹ́kọ̀rọ̀ yìí kó da ààfin rú ah. mi ò fẹ́. Ah, Láwùmí kí ló ń ṣe báyìí ṣó fẹ́ gbóúnjẹ fọlọ́gbò jẹ ni adékànbí ló tọ́ sí òun náà ló máa jẹ ìyànjẹ lèmi ò láìkí o. tó dé ti ń takò ó tó ti ń takò ah, ọmọ fún mi. ọ̀tán ẹ̀gbọ́n ẹ̀bà gbogbo ilẹ̀ sáà ti fi ti ara yín gbọ́ Ọlọ́run yọ̀ǹda ó yọ̀ǹda. oríta tá a dé yìí hmm. àti dé gbangba wálé àbáyé kí àwọn èèyàn tó jẹ́ abẹ́sìkáwọ́ Adégòkè. ẹ mọ bẹsìkáwọ ẹ mọ tẹ bá fẹ́ mọ sọ̀rọ̀ abẹ́sìkáwọ́ ẹ mọ mọ ẹ mọ gbàgbé kó lóye ní níbi tí ẹ mọ mọ náwó sí wa ẹ dákun. tó kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ abẹ́sìkáwọ́ fún Adégòkè kí wọ́n bá a sọ̀rọ̀. Hmm àwọn tí wọ́n wà ní ẹ̀yìn adékànbí náà kí wọ́n bóun náà sọ̀rọ̀ wípé gbangba tá a ṣe gbangba la dé yìí odidi ọjọ́ méje gbáko làwọn méjèèjì ó lò nínú ilé àbáláyé èyí tó bá wá jáde nínú àwọn méjèèjì àjẹpọ̀ òun làwọn alálẹ̀ fìjọba. Ah. kí la gbé kí la ju ilé àbáláyé tí ìrẹ́mọ̀ tí òun tí òun balógun náà mọ̀ tẹ́mi náà mọ̀ pé ibẹ̀ ń burú ibẹ̀ ń le kí sórí tàbí tọmọdé le lọ àbí ọ̀dẹ ti ẹnu yàrá rẹ ọjẹ́ bí yàrá àbáláyé. ẹ ní yàrá wo kò sí yàrá tó mi ò lè wọnú yàrá àtọ̀dọ̀ mi. wọ́n mọ̀ bàkúrà wọn. torí tí wọ́n jẹ wọ́n pàlú ìjẹ lórí kẹfẹ tọ ní kẹfẹ ká bẹ lọ́rọ̀ ẹnu ara wa ká. ọ̀rọ̀ ọfà ni wọ́n kó dànù yìí ni wọ́n gbé ni wọ́n tẹ̀fẹ́ ẹnu ara wọn yìí ẹja lálẹ́ ọ̀yàn bá kún rẹ̀. nígbà èèyàn bá tiẹ̀ um yàrá àbáláyé yàrá agbára ni hmm. yàrá agbára òun ni yàrá àbáláyé. ti bá kárí wọlé rà láti lọ kó oúnjẹ ọjà. ṣé ń gbọ́ nígbà tó di ọjọ́ keje ní aṣọ́gun aró bá jáde àwọn àgbààgbà bá sáré wọlé nígbà tí wọ́n máa dé ní yàrá òkú làbàyí lọ́ba ní ibẹ̀ òun ló fi jẹ́ wípé ìdílé kan ṣoṣo ló máa ń jọba nínú ìlú wa yìí yàrá tá a wá ń sọ̀rọ̀ yìí òun ló lórí ọ̀tún tọ́ka sí. Hmm, hmm. eléjùbà hmm. eléjùbà mm-hmm. eléjùbà kú. ó kú o ó kú o. kí ló dé kí ló pa. ikú ni. bí báwo irú ikú wo ni. irú ikú tó jẹ́ nìkan là lè sọ àmọ́ n tí gbogbo wa fẹnu kò sí ni pé kọ́mọ̀ lọ jẹ́ pé n tó jẹ lóye o. Ah, kí ló ń jẹ. oúnjẹ tá à ń jẹ náà ló náà ń jẹ àmọ́ nígbà míì wà tí àwọn bá ń jẹ gbì lẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ kéèyàn lọ kú gbé o. Ah! Hmm. ìlẹ́jù bá kú kẹ̀. kọ́lọ́n kò fọrùn kẹ ló. ìlẹ́jù bá kú. bẹ́ẹ̀ni aráyé kò sí. Ah, ah. ìlẹ́jù bá kú. o kú o. ẹ ó dà ẹ ní kórìíta ibi tá a dé kí là máa ṣe olóyè ká lè rò pé ó máa padà tún jẹ eléjùbà míì ah, ah. ká lè mọ bá a ṣe máa rí o ká tètè wá bá a ṣe máa tẹ́ǹdì látọ̀dọ̀ ẹ̀ o. ọbalọla ètò kankan wù ọ̀rọ̀ ẹni tó fẹ́ jẹ eléjùbà míì kọ́ ló ṣe kókó bí ó ṣe ti adékànbí adékànbí ti ń fọ́nú káàkiri ìgboro tí ń janu kiri ìgboro tí ń fọ́nrí fọ́n tí ń yánrí fọ́n tí ń ṣe tí ń ṣe àti tó tó àti tí ò tó gbogbo ẹni sọ fáwọn èèyàn pé òun òun o òun wọ yàrá àbáláyé. irọ́ ni. olóhùn ọbẹ̀ tipátipá ní ilé tó sì jẹ́ pé tọ́bẹ̀ ti lè fi ọgbọ́n àrékèrèké àbí ó fi agídí wọnú yàrá àbáláyé ọ ah, àti tòjú bolóòsà lọ́wọ́ nù kó sí abẹ́ni sí ọ̀bọ̀ mọ́. Ah, ọ ò ń ṣeré hmm. ah, àwọn àgbàlagbà ní kàkà kí àkèrè máa dùn ọbẹ̀ eh. tápá títan ẹ̀ máa rún dání àjọ wọnú yàrá yẹn. Eh. ìwọ ọmọkùnrin yìí pẹ̀lú bí mo ṣe sọ gbogbo nǹkan tí mo sọ fún ẹ tó kò tẹ́lẹ̀ tó gbọ́ nínú ẹ̀ àbí tó bá dálẹ̀ tó ń tì èmi nìkan ló máa forí rọ ṣó fẹ́ sọ mí dokú ọ̀sán gangan ni ṣó fẹ́ sọ mí dokú ọ̀sán gangan ni pé gbogbo bí mo ṣe ń bẹ sọ́lá àtijọ́ ẹ ò fẹ́ gbọ́. ẹ olórí olórí ẹja náà sùúrù sí i ẹbẹ rí mi níyìn abẹ rí mi lórí ìjókòó. bàbá olóye ẹ gbọ́ tèmi ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí tó bá délẹ̀ bá ìtẹ̀mí nìkan yìí òun ẹjọ́ ti torí ọlọ́run ẹ rọra fílẹ̀ bó ṣe wà yìí bẹ́ẹ̀ yóò bá jọba á jẹ̀bà nínú ilé ẹ̀ ẹjọ́ ti torí ọlọ́run ẹ filẹ̀. a fẹ́ yanjú rẹ̀ náà ni a yanjú ẹsẹ̀ ọ̀dọ̀ wa náà ni ó wò sí i ọ̀dọ̀ wa ni ó wò. olóyè ayọkẹrin. Hmm? ẹ ká ilé ọlá dùn ún onígbọ̀ngàn. tádé ṣe jẹ díẹ̀ ní oúnjẹ tó wà lọ́wọ́ ẹ̀ ẹ́ tó bá ní koro gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ ó kàn para rẹ ni wo náà wò bó ṣe ń wò kí ẹni ọkọ̀ ojú omi jálẹ̀ tábéje ah, bóyá kẹ bá sọ̀rọ̀ o. wọ́n lóun jẹun ebi ò pa mí. nígbà tó o ti lọ ibi tó lọ tó o sì dé tó wá bá wa láyọ̀ àbàlàfíà táà náà sì fojú gan nílẹ̀ àsìkò gan ló yẹ kó ọmọ mú oúnjẹ kó ọmọ jẹ dáadáa. nígbà tó fi ẹ̀kọ́ pọ̀ ṣe ní ìṣẹ̀lẹ̀ àmì já mo rò pé ṣó pọ́sibù kí tábí fi kú pósì kábíyèsí. ó yẹ mi náà lẹ́nu. Ah, kí ló fẹ́ rí gbà nínú ẹ̀. Kábíyèsí ẹ̀ tó fẹ́ràn oúnjẹ ah. wọ́n fìyà jẹ o tójú rẹ fi fọ́ báyìí. ṣe rí ẹ̀rù gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ o ẹlòmíì kan lè jìyàwó níyà lásán bẹ́ẹ̀ ni orí yeye ní mògùn ta ẹsẹ̀ wọ́pọ̀ kọ́ lọ́mọjà bá wọn jìyà rẹ̀. àmì sọ sáà ń jẹun dáadáa ní ọwà wọ́n fún mi lóúnjẹ lọ́rọ̀ kan. owó bá mi bàjẹ́ àsìkò nǹkan wa mú wa sún jẹ. sọ pé ọjẹ tó tó tó tó lẹ́ran la tẹ́lẹ̀ má bàyà rẹ jẹ́ torí pé nǹkan kan ṣẹlẹ̀. ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú kábíyèsí àtàwọn ọmọ ẹ̀ ní agbára ọlọ́run á fi ojú aṣebi hàn. àmín àmín lọ́wọ́ sàánú ló tún gbẹ́jọ́ àdúrà mi wo bí tó lásìkò ìkànnì. kí lẹ́yìn ń ṣe mí báyìí tẹ́ ẹ̀ ń rojọ́ òṣì ẹ̀ níṣẹ́ ni. ṣé orí wọ àbọ̀ wá bá lọ̀rọ̀ ẹ̀ máa kọ́kọ́ lé ẹlẹ́yọ́rọ́ lọ́nà kí n tó wá fi àbọ̀ wá bá ìdí ẹ̀ ò sọ́pọ̀ lórí burúkú èèyàn ni. orí ọmọ abẹ́ ọ̀gá orí adé ni. gbani háhá gbani háhá lóhun àjà àrírá àkèré ló lóhùn òró kọ̀ǹkọ̀ ló lóhùn àárẹ̀ dòdò ọ̀pọ̀ lọ́lọ́lọ́ fún àwíjẹ ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ká ní kú sí ìbà tí wáyé ọjọ́ ìbà tí yọ oòrùn ìbà olódùmarè agọ̀ tí wọ́n lọ máa tẹ́nilẹ́gẹ́ foríṣàgbégi ba ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àbọ̀kọ́ yẹrí àlápò wàdàṣẹ́ dèpè nù mímí tí gbé ní mi bí kálukàlù ẹ̀yọ́ láti kù ìbá yín o ẹ̀yin ọmọ òye ibi tá a wí ládé yìí o ẹnì kan kì í tẹsẹ̀ kan bodò kọ́lọ́dúdú mú wọn o káwá tẹnu kò ká pín mọ́ ẹ dá gbangba ti dẹ́kun kékeré rẹ bẹ̀ wò ẹ̀ńtọ́ bá wá tọmọkùnrin nù yìí tọ́ láyé àtọkàn rẹ balẹ̀ tó digbí kọ́ wọlé. ẹ ṣeun bàbá wo ilẹ̀ òrùké fún yín tẹ̀ ṣé ẹ mọ̀ pé ọkọ la látẹ̀lé àdá ẹ wùrì ló bíbọn ọba ńlẹ̀ àrùn bàbá tó bí ọlọ́mọ lákàáyé ló sàbẹ̀ ẹni tí ọwọ́ ẹ̀kún ní òtútù kọ́ tọ́jú kíjìpá má fọrẹ́ kàn mí ìwúran kọ́ wọ̀ sọ́sọ́ kó lóun wò nígún má fomi kàn ńlá ẹ̀ sí ìbọn ṣé ẹ ti rò dáadáa kó tó di pé fẹ́ wọ ibi tẹ́ wọ̀ yìí. ẹ wo bí adégòkè ọmọ wúrà wọ bíbá yìí o mhm. mo máa wọ inú ilé agbára yìí ìdáná rẹ̀ ń máa wọ ọbẹ̀ máa lọ máa dé torí pé ìkọ́ lọ́nà. ẹni lọ ọwọ́ tẹ ẹ tẹ̀lé ni kí ló dé. kí ló ṣẹlẹ̀. kí ló dé. ọbẹ̀ pa mọ́ gbogbo. sọ ọbẹ̀ gbàbọ̀dẹ̀ fúlù. ẹ kí ló sọ kankan mọ́ ni. ẹ ti ẹ ti jẹ́. Ah, ẹ wo bàbá olóyè kó ń dìdò erémọdé ni. sọgbọ́. ẹ wá gbọ́ o èmi adékànbí adérọ̀gbà ọmọ ọláwùmí máa wọlé agbára máa wá jáde bí akin. èdè orí ìtàdé ọmọ lọ. ẹ jẹ́ lè bí mi lọ́wọ́. ẹ padà ẹ lọ́dẹ̀kù ọ̀kọ̀rọ̀ hìhì ní mú ọlọ́jà gbìtẹ́ ọmọ níjọba kẹrù tó jẹ dídọ́gbọ̀n olótùfẹ̀ wọ́n sunkún aláìláṣẹ lẹ́nu eléyìí tẹ́wì ayé bá wí òun lẹ̀gbà ọ̀run máa gbà ẹnu ọwọ́ làṣẹ wà léyìí tí mo wí kórí bẹ́ẹ̀. ìkéré bá àtẹ̀gbá àti kéré àtàtẹ̀ ẹ má tara yín gbàgbà àgbà mọ́ owó tá a fi pàtẹ ńlá fi pàkéré kó ní kéré ọyọ. aṣọ pupa mú wọ wọlé mọ́mọ́ tó bọ̀ tọ́ tẹ̀lé mi tọ́ tẹ̀lé mi yes jẹ́ ẹ wo. àtẹ̀bátẹ̀dì wọ̀ ní kókù tí àwa ayẹlẹ tí àwa ayẹlẹ torí káyọ̀ bàbá rẹ̀. tó ti dà bàbá wo ẹ kìlọ̀ fún ọ̀fẹ́ ń pa pàtó. àlàáfíà jọba kí ló ń bí ìfẹ̀yìn. àlàáfíà jọba kí ló ń bí ìfẹ̀yìn. àlàáfíà jọba káyé tán. lápò sí ibi ẹ̀. àjọba àjọba. <laughs> ìyẹn ni pé irú ìbàyìí ló jókòó sí tó ń sunkún egbére ṣé o rí pé kò sí ìwúlò kankan lára ẹ èmi sọ fún ẹ wípé kó báwọn olóyè ìjà pé kó fi ọkọ mi jọba ó kọ ó ṣe ó wá jókòó sí bí òun ṣe kó ṣì ó sọ pé gbére ṣé o rí jẹ́ ń sọ fún ẹ ẹ̀sìn tó rò pọ̀ ní ṣe yẹn kò sígbà tó ní ṣe o oh. ah, á wà máa ṣẹ̀ sí o oh. àbí tí ọkọ mi ò bá dé níbi tí wọ́n rán lọ ah, á wà sunkún oh. àwọn ọmọ náà dà ò ní rònú tó yẹ ká tún roko sí tó yẹ kó jẹ bí ọba ò ṣe ẹ o ṣorí burúkú gba gbogbo nǹkan jẹ gbogbo plan tèmi ti plan lẹ ó bá gbọ ẹ jẹ wá jókòó sì síbí wá sunkún wá sunkún òṣì ò ń sunkún <gasps> wo ò tí ì sun ẹkún ah ò tí ì sun ẹkún ó sì máa ṣẹ̀ sí so o ò lè sọ̀rọ̀ mọ́. ah ah ah ah ó máa ń sunkún ìgbà tó ń ṣe òmò ó máa ń sunkún ó ah! ì tí ì sun ẹkún ó sì máa sun ẹ̀jẹ̀ ah! èmi ni mo sọ fún ẹ ìgbà ìjà tí máa finish pẹ̀lú ẹ̀ tán máa ah! bẹ kábàámọ̀ wọ́n àfi máa gbóná ọmọ ẹ lára wá ò ní ní nǹkan tó ń lé ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ìwọ yóò ṣí gbogbo pílà mo bá gbogbo ẹ̀jẹ̀ fún mi. lórí ah! burúkú o ti pa gbogbo wọn jẹ báyìí fún mi. Ah! ayé máa lé o ah! ìbò sí o hmm. ayé máa lé ogun láyé tàbá tàbí ṣùgbọ́n kan ikú lẹ̀ ọ́ pani torí ọ̀ bá lè pani ẹni tó bá mọ́ ni ìyẹn má lọ lè ṣe ni òbí lẹ́jẹ̀ ọkọ kí lè ọlá dojúrú ọkọ kó dáhùrú. àmì ìwà ọmọ yìí ṣe mí ṣá o kàn fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ o kàn fẹ́ fi wéwu ṣé ìwọ ọmọ yẹn pé àìbẹ̀rù àgbà àìbọ̀wọ̀ fáwọn àgbà ni ò jẹ́ káyé gún mọ́ tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe yìí yìí ẹ tó bá jẹ bẹ́ẹ̀ lèmi ṣe sí bàbá ẹ ṣé bàbá ẹ adórí àpèrè àwọn bàbá tí. ṣebí torí yẹn kankan kankan lẹ ṣe pa àṣírí yín ti tú ṣe bẹ́ẹ̀ ti pa ẹ wá máa jọba yẹn kárí yín. Ah, a jẹ pé ikú yún ìwọ náà lọ́rùn nìyẹn ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dóṣù mẹ́fà. ẹ wẹ́ dá padà. mo ti gbọ́. ikú ò lè pa ẹ̀mí. mo gbọ́. mo ti di òkè tábà forí sòkò rí i máa fọ́ dànù mi. ọ oh, níwòye ọ̀la ọjọ́ méje òní làwọn amẹ́tò tọ́rọ yìí láàrin mi àti yín. ṣíọ òfúùtù fẹ́ tẹ̀ ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dóṣù mẹ́fà <laughs> níwòye ọ̀la ó ti bára ẹnu lẹ́lẹ̀. irọ́ ló pa a kì í gbọ́ pọkọ́ a kì í gbọ́ pàdá ohun burúkú digbó rere. Yétúndé. Adékànbí wá rí mi òbí mi lónìí. ta ni ẹ mo ní ta ni ẹ kí ló jábọ́ kí ló gbé mi ò gbé sìgìdì mi ni. adégòkè wọ́n sì kì ọ nílọ wọ́n ti ní pé ìjọ tí sìgìdì bá máa tẹ́ ló máa ní kán gbóhùn lọ sódò lọ́wọ́ èyí wá ló ti tẹ́ báyìí o wòkè kọ́ wọlé èyí ló ráyé mọ́ nítorí wípé asásẹ́rẹ́ kan tá à ń pè fá àrùn ìgẹ̀rẹ́ kan tá à ń pè wé ìṣòdàrà ìwọ olóńgbòdú tó ń dá ọmọ gidi lóru mo ní kó wá dẹ́ níbìdí o omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ kó sí máa gbẹ. Yetunde ah, ah ah. Ah, Yetunde ibi ló ti dágbára burúkú tó ń lò yìí irú agbára wo ló. adékànbí mo ti wá fi ara mi hàn lónìí èmi tó ń wò yìí alágbára èèyàn ni mí mo lè ṣetán láti tì í lẹ́yìn láti mú gbogbo àwọn tó fẹ́ dí ẹ lọ́wọ́ láti gorí àpèrè bàbá ẹ̀ láti mú wọn kúrò bí mo ṣe mú àwọn aṣíwájú kúrò. ẹ àwọn olùsíwájú. <laughs> adéyẹmí adédàmọ́lá ah. àti adérọ̀gbà ọba tó wàjà. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àti. kàlàfíà jọba kírun bí gbẹ̀yìn kàlàfíà jọba kírun bí gbẹ̀yìn náà kàlàfíà jọba káyé tán kàlàfíà jọba láàbí. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àtàrí ìyẹ́rọ̀ sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀ láwọ̀ ohun ètò kábùrú lọ tẹ̀lé ohun ètùtù kábùrú lọ jìnnà kálá fún ìjọba láàrin. fẹ́ tẹ̀. ọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ gan ẹ̀gbọ́n ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ gangan kò sẹ́ran nígbó rárá. ọmọ gáà ìwọ ṣe àwọn kì í lè sí wetin a lè sí. dẹ̀ ń kánjú lọ síbi tí mò ń lọ. alaye alaye alaye alaye wẹ̀rù ilé ilé ilé wa bẹ́ẹ̀. dúró àdúgbò ní bàtà dúró ló tẹ̀. Ah, ṣé wò rẹ́rù ní bàtà kì í náà. wà láyé mi fẹ́ wọ́n rí. sábà rí nǹkan tó wù wọ́n jẹ a máa jẹ kọ́tà bá rí ni. o rí nǹkan tí mo rí. dúró dá bàbá o ti dá bá. Ah. ó lójú fóònù. ẹlẹ̀ kí ló wá kù. ṣé mẹkáníìkì ẹ ó ní fọ́ọ̀tún ọ̀nà àwọn náà ti rí can you be my guest ẹ ẹ o lè gbé bọ́jẹ̀ gbé bọ́jẹ̀ gbé bọ́jẹ̀. wúf gbé bọ́jẹ̀ máa gbá ẹgbẹ́ ẹ̀. kí mo ṣe fún yín náà. kí mo ṣe fún yín. wá ní bọ́sẹ̀ máa gbá ẹgbẹ́ ẹ̀. wúf. wọ́n pàwárí mẹkáníìkì. ó lè máa jẹ ẹgbẹ́ ẹ mẹkáníìkì náà ni wà. ẹ ṣe mí jẹjẹ nínú òbí tí ọmọ burúkú gbogbo tó bá kọ ni máa fún yín ẹ wo ní mẹni tí mo máa ṣe fún yín wọn wà nílẹ̀. wo bí ká ní gbogbo ìpa ti ẹgbẹ́ fẹ́láyé ni àwọn ti ṣe nǹkan fún ẹ gan ọmọ ṣe nǹkan ṣe kọ́ làwọn èkó kì í ṣàwà. èmi fojú ni gbogbo àwọn kìnnì yìí máa ti jí lò. òun ké òun ké bóyá lẹ́wọ̀n pẹ́ tí ṣe yọgbé. sórí jẹ́ǹsì ọkọ fún ẹ sórí gbogbo ẹnu tó ní tí o bá ṣe pọ́n nídìí ẹ complete màá ti fi ìbọn yìí màá ti fi dismantle apá ẹ. ẹnu ẹ sàn ẹ mú ẹ kí ẹnu bí òbẹ̀rẹ̀ pè mí ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó yẹ parada. ọbẹ ayé o. <laughs> ọdẹ wúlò fún mi. àjẹtán ah, dáadáa bàjẹ́ bàjẹ́. kò tẹ́ bá fẹ́. mo ní iṣẹ́ kan tí mo fẹ́ ràn yín. wọn ò dẹ̀ bí yín dáa kẹ́ ẹ má jẹ. before. ọ̀pọ̀ pápá pọ́nrọ́ today. Go down. Ó yà ẹ́ lẹ́nu. Má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Mission mi wá sí palace ni pé mo fẹ́ di olórí. Mo fẹ́ jẹ́ nọmba wà fún gbogbo obìnrin ìlú yìí. Mo fẹ́ máa pàṣẹ. Tí ọkọ mi Adékànmí bá ti ń pàṣẹ, kémi náà máa pàṣẹ. À ń tíròyìn bá wà láyé ó pọ́síbù kọ́kànmí adékànbí má jọba torí wọ́n lè dífá wọ́n lẹ́yìn ní fámú mo ní láti mú yín kúrò i'm sorry you need to go. Ah, nítorí ìjọ mo ti fọba sílẹ̀ fàdékànbí kò jẹ́ ìjọ torí ọlọ́mọ pa mi. ìjọ. láti wo nà ah, tania. èmi olórí adékànbí ọba lọ́la. ẹyin ṣé tó wàá gbanú afẹ́fẹ́ yọ sí mi ládùúgbò gbogbo ọ̀nà tó wọnú ilé mi yìí. mo wá bẹ pinnu ni mi ò bá tìjà wá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kó o sọ ìdí agbára tó wà ní yàrá àbáláyé fún mi kí ọkọ mi lè borí. <laughs> Yétúndé àbí kí wọ́n ń pè ọ́ àyámọ̀kọ́ o tọ́ ọ bá torí ọkọ rẹ tọ́ ọ lọ rè é gbàjẹ́ jóná àwọn tí wọ́n fún ọ lágbára àwọn ọ̀sọ́rọ̀ èèyàn tí mo jẹ́ fún ẹ. tí n bá gbàjẹ́ nítorí ọkọ mi adékànbí ó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi tó ń wò mo kọjá nǹkan tó ń wò yìí o mo ṣetán láti gbèjà ọkọ mi láti jẹ ọba kémi náà lè di olórí kémi náà lè máa pàṣẹ torí pé ọmọ aláṣẹ ni mí. orí rẹ ò pé wo ọjọ́ má ti ọkọ rẹ̀ ń tìkùtì. tọkọ rẹ bá lu ọjọ́ méje. ní yàrá àbáláyé kó lu ọjọ́ méje lọ kó lu ọjọ́ mọ́kànlélógún tó bá jáde kò lè jọba. ẹlẹ́jùbà dá padà irọ́ ló pa yóò bá jẹ́ lójú àdẹ̀ jẹ́ lẹ́yìn ẹ̀. àṣẹ iná níná fi ń jó àṣẹ ọ̀run lòrùn fi ràn ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ òun nílẹ̀ gbọ́ wókè kówó lẹ̀ èyí ló mọ́. Ah, ah, ah, èmi ikú kíkú kì í pọrọgbọ igede kígede kì í pọ gẹdẹ ọdọ àìrákà àìrákì ìpàjà ìdán ẹyẹ tó bá gbójúlé kù kọ́ ló máa jẹ níwọ kéré tánìyàn. ṣé wo mọ̀ wípé ẹnu tí ọkà àtẹ̀mí bá fẹnu sọ ẹnu ọkà ló kú sí ni. òkè kówó lẹ̀ èyí ló ráyè mọ́sẹ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀run o ẹ wá gbẹ̀mí níjà. aṣọ dúdú àtàrí ìyẹ̀rọ sùn orógbó ìlẹ̀kẹ̀ ìlú òbí ẹ̀la I love these people bó ṣe máa pa wọ́n we grew up together now. wọn mọ ọmọ ni èmi tí mo dẹ̀ ṣe tèmi yé mi adékànbí ṣé o fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ ó kì í ṣe ọmọọba o ọmọ àdúníkù òun ni ẹ àmọ́ ṣé kí n fi ẹ sílẹ̀ tó o bá ti dé a máa sọ̀rọ̀ síwájú. ẹ̀yin tó náyé ẹgbẹ́ mi rìnrìn àjò torí wípé ojú òkè ti àmùkòkò ẹ̀mú ìmú iná tó bá ní kọ́rí òun òun náà máa rìn èyí tó bá ní kọ́ máa rí òun wọn kì í rí ẹ̀yin tó náyé ẹgbẹ́ mi rìnrìn àjò kí ló dé. ó ò lè rìnrìn àjò kankan mo fẹ́ kí n àwọn àṣírí agbára Hmm. nínú ọmọ àṣírí agbára tó wà láti rẹ̀. Àmọ́ ìwọ ọ̀pọ̀ nǹkan tó ṣe. Aṣọ pupa, aṣọ funfun, aṣọ dúdú àtàrí, ìyàrá òsùn, ọwọ́, ìlẹ̀kẹ̀ ìhùn. ṣe kìíní tó ń bẹ ojú tí a ti kàkà kílẹ̀ kú ilẹ̀ máa ṣá tún ti ṣe olórí burúkú olójú bí ojú ehoro pípa lápá ọ pàjì ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ bá ṣe mọ́ lórí. ẹ̀yin olóyè wọ́n lọ́rọ̀ tó kàn wá wọ́n lọ kan òun náà. ojú ojú bí àtẹ̀mẹ́rẹ̀ kọ̀ọ̀kan. ẹ dákun kí ni wàá ń palẹ́kún. èmi ọmọ ohun tó sẹnu bí ègbò àkẹ́kẹ́ sí pẹ́mupẹ́mu. ẹ ó sẹnu jẹbẹtì. èyí tí ẹ tó rí jẹbẹtì máa pa òun. ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mébí olórí lálóhùn pé lóhùn fẹ́ rí a. bẹ́ẹ̀ ni bàbá tí mo ṣe ń bọ̀ sí i mo ti sọ fún Adéṣẹwà kó bá mi pè wọ́n wípé ẹ̀yin olóyè ti dé o ẹ̀dẹ̀ ti jókòó ní àyìn. ẹ kí wọ́n bá wa ṣe ní kánmọ́nkóbó torí àwọn ibi táwọn náà tó fẹ́ gbà lọ. Ah, ah. ẹ kú jókòó ẹ̀yin olóyè. pẹ̀lẹ́ ọmọ yìí. màmá ọlá olórí àgbà ní pé kí n sọ fún yín pé àwọn ń bọ̀. báwa náà sọ fún ọ pé kí wọn bá sún ní kíákíá. bí bá ti ń wo ọmọ ilé ẹ̀kọ́ ti bá wà ìtì máa ń burú jù. òun ni bíbá ló máa bẹ̀gẹ́. bọ́mú àbí ọ̀dá ilé ọ̀pọ̀ ẹ̀wọ̀n ló kò bí ẹ̀. èmi kúkú pàmò tí wọ́n olórí tí ò sí tẹ́ ẹ pè wá ní yàjóyàjó. ó wà yín olóyè. ẹ ẹ là ń wá. ẹ jọ mo ti ṣe olórí láwùn mi mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin olóyè kẹjọ kẹ bá mi bẹ̀ kó dáríjì mi. Ah ẹ̀ṣẹ̀ bó o. ẹ ò ṣẹ̀mí ẹ ẹ lè ṣẹ̀mí. ṣé ẹ sì ní gbólóhùn aṣọ láàrin ara yín. ìyá wa kí kí ni tẹ́ ń sọ yìí. Ah! Ah, ọ̀rọ̀ yìí máa ń. Ah! olórí ẹ gbà mí mo ti balẹ̀ ọ̀la jẹ. èmi ni mo kọ́ ẹni ẹ̀ ṣe dàsílẹ̀ ẹran. mo sọ orí iwájú papọ̀ mọ́ ti pakọ̀. èmi ni mo gbọ́ ọmọ bá fọ́ṣù. lọ́jọ́ tí olórí. láwọn àti àdùnní tó ṣaláìsí tán jọ bímọ lọ́jọ́ kan náà nílé ìwòsàn kan náà. mo bẹ òṣìṣẹ́ kan níbẹ̀ pé kó jọ kó bá mi gbé kó bá mi gbé ọmọ àdùnní fún láwọn mi kógbó ti láwùrán fún àdùnnú. bàbá o eh, eh. ìdí tí mo fi ṣe nígbà náà lọ́hùn ni wípé mi ò fẹ́ kí ọmọ olórí láwùrán kó jọba. ilé ìjọba tẹ̀lé lọ ẹ gbà mí ìkà ni ọ lálọ pé ìkà yàtọ̀run ni ọ pẹ̀lú. abájọ tí fáfi ń tọ́ka sí wípé ọba ń bẹ ń hàbì kan. ẹ dàpọ̀ kọ́mọ̀ lọ jẹ́ pé àbítádé ṣe ní ń sọ ń pa rẹ̀. ẹ dúró ẹ dúró àbí ó kì ó olórí àbí. tádé ṣe lọ́mọ mi tá a ti ń gbá nínú ààfin yìí tá a ti ń rán níṣẹ́ kiri tá a ti ń dà ríbọríbọ. èèyàn gidi ni ìyá ọjọ́ ọjọ́ èèyàn mọ́ ẹni bí àkọ́bí ah, àyá yìí. balógun ah. èèyàn ti ń gbẹ̀gbẹ̀ ẹrú láàfin tọ́mọ ẹlẹ́ran rẹ̀ ń jẹ egun bó ni ó ṣe jọmọ ọlá. Hmm? kàyéfì kẹ́ ẹ mọ ń tọ́jọ́ lójú hmm. eh, eh, eh, ọmọkùnrin yóò fi kankan jọ kábíyèsí rárá ah, ibi tóun ti rétè tó ti rétè pàmòpàmò Ah ah, ṣe ẹ̀rọ ti pọ́rí adé lẹ̀ ń bá wí o ṣe ẹ̀rọ ti pọ́rí adé lẹ̀ ń bá wí. Ah. olódùmarè nígbà ah. kan mo máa ra àwọn mékèèké tí wọ́n wọ dúró sẹ́nu ọ̀nà àfi ní ń wò wọ́n lọ́jọ́ tí wọ́n máa lọ rèé sanwó wò bí kan àsọ́mọ èèyàn gidi ni. yéé ah. yéé yéé

ẹ gbà mí o olórí. bàbá tún bẹ́ẹ̀ kankan ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ẹ dúró ní. ọdẹ bá kọjá báyìí ọmọ mi o. ẹlẹ́ran mọ̀ tuntun a kì lójú wa wá rí i o ojú wa rẹ̀ rẹ̀ dẹ́ lónìí o. àbá má jáde àbá má jáde wá fún ọ. àbá má jáde. Ah! kàyéfì. ẹ ah! eh! adégòkè ẹ eh? eh, adékànmí adékànmí adékànmí ah! kí ló ṣẹlẹ̀. Ah! ọmọ bá. ẹdú dọ́mọ̀ ìdùnnú nínú ọ̀pọ̀ lọ́la yìí adégòkè ńkọ́. òun náà wà nù ní. ẹ gbọ́dọ̀ lọ wọ adégòkè náà wò nù yàrá àbáláyé yìí o. má wọlé o má wọlé o mi ò fọwọ́ sí pé kó wọlé o lóòótọ́ òun yìí fa wo àmọ́ ìbílẹ̀ ìsọmọdé nù nínú káfẹ́lì wọn wá sí yàrá àbáláyé rẹ̀ ní ìlú sáàtò bìí. ọwọ àwọlé. àwọn gbọ́dọ̀ wọlé mo ní láti wọ èèyàn mi ládégòkè èèyàn mi ládégòkè yàrá àbáláyé ládégòkè adégòkè ìyálóde ń wọlé. ọba fẹ́ wọlé ìwọlé ọmọ. ń wọlé ni mo bá dé ń wọlé. wọlé ọba jábọ̀ fún mi. ń wọlé. wọlé ọlọ jábọ̀. ń wọlé ẹnì kejì dà. ọkùnrin ni mí. Ah. olóyè rọra o. yéè. kínú. ayé o. Ah. ayé o. kíni. ayé o. kíni. kíni. ayé ti bàjẹ́. bíi ti bò. mo dá. kí ló ṣẹlẹ̀ sílùú ìbáyìí. àjálù dé. wàhálà dé ojú sọmọ ń dúdú gbogbo lẹ ń kó ibà ibà. ṣàlàyé o. ọjà fi páyé fẹ́ parẹ́. Ah! ayé ti bàjẹ́ adégòkè náà ti jọ́ lọ́hún pé ọmọ bá ti kú. adégòkè ti jẹ́ ọlọ́run pé adégòkè ti jẹ́ ọlọ́run pé wọn láàánú ọmọ ìjà sásán ọ̀ wá mọ̀ ètò jẹ́ kàyéfì ibẹ̀ gan-an tí tó dàbí pé yìí fẹ́ẹ̀ rí wẹ̀rí láyé. kìtùnì ìbọn méjì náà wọ́n wọlé. wọ́n ju méjì lọ o. Tatu. tatúni. ìyàwó adékànbí. yétúndé. ibẹ̀ ẹnu ni ó ti kú o. kí lóbìnrin àtẹ̀yìntàn wá wọlé àbáláyé. òye mi ò mọ̀ rí wẹ̀rí o. agbára. mo dáhùn. ayé àbí lọ́rùn elédùbà ayé àbọ̀rùn. ẹ̀yin olóyè elédùbà èmi ni láyé àbí lọ́run láyé yìí ni lọ́nà òun bá òdúgbò kọ́ àyè ni àwọn ọ̀rùnmọ̀lẹ̀ ò ní jẹ́ kí n gbọ́jọ́ ọlọ́jọ́ lọ àdàbà mérèbàrà ọlọ́rìí rè yẹ hmm. ọmọ aráyé ṣe bí kúkú lẹ́yẹ kú ẹyẹ tèmi ò kú o ẹyẹ ti hù yá ẹyẹ dé lọ́tún mo dé padà lọ́tún Um, ìṣẹ̀yìn ni mo wá gbà pé awo tó jáwo lọ ni ọ ọkàrẹ. ẹyin. ẹ wo ẹ ẹ ẹ sùn ẹ máa bọ̀ ní èmi ní èmi ní ẹ máa bọ̀. Ah. ẹ gbọ́ ọmọbìnrin yékúndé tẹ̀ ń wò òun hmm. agbára àti pò ń lọ́wọ́ débẹ̀ bẹ́ẹ̀ ni túlétúlé rẹ̀ ti tọwọ́ bòkú lójú. gbogbo ẹni tí bá sì ń wágbára ká mm. tó ba balẹ̀ ọba jẹ́ mm. tó ba ilé ọlá jẹ́ mm. ntójú rẹ̀ rí lójú rẹ̀ kàn. ẹ ti ní ìsìn ọ̀nà wo láwàá bá gbogbo ọ̀rọ̀ ìjábá ẹni ìsìn adégòkè tí gbogbo wa mọ̀ pé ọmọ ọkọ ni nílé ọlá tó jẹ́ ọmọ ọba ó ló ti kú yìí èyí adékànbí tí gbogbo wa ń wò lẹ́yìn ní ìsìn ó ní ọ̀jára ayé ní òjèrò ọ̀run yìí nídùn nídùn nídùn bí ọmọ ẹran yìí kí làwọn abẹ́ ṣe báyìí kí làwọn ṣe báyìí ọmọ ẹrú ni ọmọ ẹrú ni ó tiẹ̀ ti hàn ó ti hàn gbàgbàgbà kó òun tiẹ̀ lè débẹ̀ náà mọ̀ yá ṣe àmì ìgò tiẹ̀ mẹ́ẹ̀ mọ̀ sí lọ. ẹ wo ṣé bẹ́ẹ̀ rántí wípé ifáfẹ́ kan sọ fún wa wípé ọba wa ń bẹ ní ààbì kan. òótọ́ ni o òótọ́ ni o òótọ́ ni o òótọ́ ni o tádé ṣe nu. ẹ tádé ṣe lọ́ba wa. Hmm ọ̀rọ̀ yípo ọ̀rọ̀ fa ọ̀rọ̀ fa ọ̀rọ̀ fa tó tó fún. ẹlẹ́sìn ayé òye olúgbẹ̀dù ọ̀run ọ̀kẹ́kẹ́ bí fọ́kẹ́ yẹn kó tó fún. bádé jókòó ọmọ ẹni eh. wọ gún lókè àlọ. ifá eh. Eh. bó ṣe wá rí báyìí bá a ti mọ̀ pé tádé ṣe ó lọ ọmọ ọba nítorí báyà kan ọ̀pẹ mọ̀. àbí. kálọ̀ rẹ̀ ṣètò bí ó ṣe wọ̀n pé bí ni. Ah. kí ló tún wá kù kí ló tún wá kù. eléjúbà eléjúbà. bó ń tẹ̀lé ìtìndú bí ẹran ọ̀yá fakùn. kí mú lọ kára. Hmm. fani. balila kẹtàn ni. gbẹngbẹlẹ kúdà dé òun gbẹngbẹlẹ kúdà dé òun ẹjọ gbà kó kúkú yẹn wá kiri òun lọmọ tọjẹ tó yò tọjẹ ló yò. tó hmm. o rí bí obìnrin rẹ bá dé tẹ́lẹ̀dá rẹ bá kó ọyọ tó o bá ròyè ọ yàn dáadáa tó o bá fẹ́ tún yàn. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú bàtàrí ìyàrá sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀la ohun ètùtù kábùrú lọ tèmi ohun ètùtù kábùrú lọ nìyàn kàlàfíà jọba aláàfin kàlàfíà jọba kírun bí gbẹ̀yìn kàlàfíà jọba kírun bí gbẹ̀yìn náà kàlàfíà jọba káyé tán kàlàfíà jọba láàfin. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àkàrẹ ìyẹ̀rọ sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀ la ohun ètùtù kábùrú lọ tẹ̀lé ohun ètùtù kábùrú kálá fún ìjàjọba láàrin.